وكل محدثة بدعة وكل بدعة ضلالة أدوك اسم الله ọlọ́run tí ó tún wù nínú àánú rẹ̀ ó tún sẹ́wà kù ó sì tún ní kákùn sórí Islam ó tún wáá dá wa padà sí ìjòkó àyílé ni ọlọ́run ọba náà ní àdá ọ̀pẹ fún bákan náà àtọ̀rọ̀ tí àtọ̀rọ̀ fún ànábì wa kí ọlọ́run ọ̀nà ọlọ́run ọmọ abánilẹ́bí ọlọ́run kíkẹ́ ìbọn má dùn lórí ẹ̀ ọmọ abáwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àwọn ẹni àpọ́nlé àwọn èèyàn tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ lápapọ̀ nítẹ̀síwájú ní kìtàbí àdàbí ní mọ́sálásí ìta bọ́rọ̀ dé òun náà ní báàbù sàlàsóòlù ojú ọ̀nà ọgbọ̀n sísọ ife báàbò dẹrùrẹl akọrin akọrọbí pẹlú akọrọbù ojú ọ̀nà tí ń sọ nípa pé ṣíṣe dáadáa dẹrùrẹl akọrọbí pẹlú akọrọbí ṣíṣe dáadáa alásùnmọ́ sí alásùnmọ́ yẹn ni pé bí wọ́n bá ṣe kanra wọn a sí wọn. أنا يعني حدثنا حيوة حدثنا حيوة بن الشراح قال حدثنا زكية عن بشير عن خالد بن معدان معدن عن المرجع بن معدن يقول أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يوصيكم بأمهاتكم ثم يوصيكم بالأمهات ọjọ́ ọ̀nà tí ń sọ nípa bẹ́rù la àkìrọ́bì fal àkìrọ́bì ṣíṣe dáadáa fún alásùnmọ́ bí wọ́n bá ti súnmọ́ ni sí bẹ́ẹ̀ ni ká fi tò wọ́n nípa dáadáa wọn. wọ́n ní hadathana haywatu bun shuraih haywa ọba wa sọ̀rọ̀ ọmọ shuraih wọ́n ní hadathana baqiya bàkíyà náà bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ bàhíyà látọ̀dọ̀ khalid amáìdán látọ̀dọ̀ alimikidam bun máàdìkárì olóhùn gbọ́ òjútì ọlọ́run sallallahu alayhi wa sallam yaqul ń sọ wípé inna Allaha dáadáa ju ọlọ́run yóò sí ikùn bí ummahatikum. ń sàsọ́ọ́lẹ̀ fún yín ń pa yín láṣẹ pé kẹ́ ẹ máa ṣe dáadáa táwọn ọ̀yà yín. Súnmọ́ yusikum bí ummahatikum. Lẹ́yìn náà ń sàsọ́ọ́lẹ̀ fún yín pé kẹ́ ẹ máa ṣe dáadáa táwọn ọ̀yà yín. Ìyẹn jẹ́ méjì. bí lẹ́yìn náà tó wá ń pa yín láti ẹ pé kẹ́ ẹ máa ṣe dáadáa ó ń ṣàṣọ́lẹ̀ rẹ̀ ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín tó mọ yóò sí kó bẹ́ẹ̀ akọ̀rọ̀bí fẹ́ẹ̀lì akọ̀rọ̀bí lẹ́yìn tó wá ń ṣàṣọ́lẹ̀ fún yín pé kẹ́ ẹ máa ṣe dáadáa ṣé akọ̀rọ̀bí ẹni tó tún súnmọ́ lẹ́yìn ìyá àti bàbá ẹni tó bá tún súnmọ́ yín tó jẹ́ mọ́lẹ́bí yín fẹ́ẹ̀lì akọ̀rọ̀bí àtẹnudó tún súnmọ́ ẹ̀rí. tí a bá wo hadithi yìí àkọ́kọ́ ní hadithi tí ó lálàáfíà imam ahmadu fayo àti ibn majata fil adab baabu birril walidayi ojú ọ̀nà ẹ̀fẹ̀ ìmọ̀ àti dáadáa sí ìyá àti bàbá min tariq ismail bin ayash ambahir wọ́n ní dábàá lọ́wọ́ as-sahiha ìtumọ̀ as-sahiha yìí òun náà ní kíni o as-silsilatu as-sahiha li shaykhina al-allama al-albani rahimahullahu ta'ala wọ́n là á kàn níbẹ̀ hadith yẹn gbádùn kíni àgbọ́yé tó wà nù hadith yìí àgbọ́yé náà ní wípé àgbọ́yé aláwọ̀kọ́ tá a bá ń bẹ̀ òun ní kí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam àṣọ́ọ́lẹ̀. alimọ akéda èyí tó ṣe pé ń kàn nípa òfin rinlẹ̀ bí husni sọ̀hbátì ma'ali ummi kéèyàn ṣe dáadáa kéèyàn bá ìyá rẹ̀ dáadáa kéèyàn ṣe dáadáa fún ìyá ìṣe dáadáa fún ìyá yìí nítorí okùnfà alimọ̀ṣàkọ̀ ìnira. èyí tó ṣe pé ya yẹn kàn nígbà tó fi lóyún èèyàn nítorí okùnfà ìnira tí ya yẹn kàn nígbà tó fi tó fi fẹ́ bí yẹn àwọn Yorùbá ń ní ọjọ́ kí òjò ó borí ọ̀dá ọjọ́ ní kò sí ohun tóbìnrin mi ò ní fẹ́ wí tán ìjọ tí wọ́n bá fẹ́ bímọ yóò máa kà mẹ́sàn-án mẹ́wàá ẹ̀rí nítorí ìnira tó wà níbi ìfọmọlọ́yàn ẹ̀rí àti wípé pípọ̀ náà àwọn èèyàn wọn yẹn sábà pé ìwọ̀ ti ń bẹ fún àwọn mahat àwọn ìyá nígbà tí wọ́n bá wà nínú àwọn kọ̀ǹdíṣàn wọ̀nyí kódà mi tọkùnrin mi tó ya bó rẹ́ dé tíyàwó rẹ̀ bá ti sára fún báyìí yọ kọ́ di ẹ̀rí ó tó tún gba tiẹ̀ mọ́mọ́rọ́ àwọn bẹ́ẹ̀ mọ́ wà ń kéékèèké ń yẹn ó tó tún gba tiẹ̀ padà ó dìgbà tó wọn bá ń já lọ nígbà yẹn ni wọn máa ra búrẹ́dì wálé ní ọmọ àwọ yàrá ẹ̀ sọ̀tún sọ̀tún. tọ́bẹ̀ tún di pé ọ fẹ́ra kùn náà yọ kájúlẹ̀. tí wọ́n ní náà ló fà tíṣẹ̀rí àti àtúntàláńsí tún tẹnu mọ́ pípé ìṣe dáadáa fún ìyá ẹmu tó mà kẹfà ni nítorí oyún tó ní nítorí bíbí ni nítorí ìfúnni àti pé pípọ̀ nínú àwọn ẹni táwọn ọmọhàtì wà lábẹ́ wọn wọ́n sára máa ń rí ní ẹ̀tọ́ wọn wọ́n máa ń fojú rí ní ẹ̀tọ́ wọn wọ́n pè ìwọ wọn ní bó ti tọ́ àti bó ti yẹ. ní sẹ̀rí àti wa ń pa wá láti pé kí ìyá wọn má púpọ̀ ìwọ ọmọ náà tọ́wọ́ torí ẹ̀ jìyà ọ̀ya àmàkọ̀yà yìí ti. àní sọ̀tọ́ láti wí láwìí tún wí wọ́n ní wọ́n tẹ̀kẹ̀rẹ̀ arú yòókè ìmọ̀ àfàràdánù sàlámù ilé ẹ̀mẹjì wípé inna Allaha yusikum bi ummahatikum thumma yusikum bi ummahatikum àríkọ́ ẹ̀mẹjì lànà sàlámù ilé. wọ́n ní ìyẹn ń túmọ̀ pé ń kẹfà mọ́rọ̀ yẹn pé ìṣe dáadáa sí ìyá ó kẹfà o ọlọ́mọ ajá sínú òbí wa ẹ̀rí àti sọ pé gbogbo dáadáa yẹn má jà gbàgbé o tó tó ní ṣe tó bá ti fẹ́ gbọ́n ẹ̀sìn èèyàn sọ pé ẹyọ̀ ń dàbí mi eléyìí ṣùgbọ́n náà àwọn dáadáa ayé láti dáadáa tí wọ́n tó kàn pàdé àgbọ́yé kejì dábàá náà hadithi òun náà ni àìpààrà sáǹsì sáláńtì ọ̀pààrà ọ̀rọ̀ níbi àsọ́ọ́lẹ̀ pé ká ṣe dáadáa sáwọn mínú àwọn mọ̀lẹ́bí ó ń tọ́ka sí wípé ẹ̀tọ́ lẹ̀tọ́ tiwọn náà ṣùgbọ́n ẹ̀tọ́ tiwọn náà kẹpa ṣùgbọ́n kíkẹpa rẹ̀ bó ṣe lágbára tó kò tó ti yà kò sì tó ti bàbá ìyálà kọ̀kọ́ lọ́kàn bàbá ká ṣe dáadáa sáwọn aláṣùmọ̀ yòókù ẹlòmíà lọ pé ìyá òun àti bàbá òun yéé tẹ̀sùn bá búrò wọn ni lòun láìkì àbẹ́gbọ̀n wọn yẹn mọ láìkì ẹ̀tọ́ ọ̀yá àti bàbá kan pa lórí ẹ̀tọ́ àwọn ọmọlẹ́bí yòókù yéé ṣe pé táwọn sì yí ní òkan pa ọ ṣùgbọ́n tí wọ́n tún lágbára. àgbọ́yé kẹta sábà nù hadithi òun náà ni tẹkirọ́rù lẹ́sìn máa tàwùkì. ìmá pààrà fíìlì pẹ̀lú ìkẹfàmọ́rọ̀ ń tọ́ka sí bí àsọ́lẹ̀ yẹn ti pàtàkì tó tó bá já sí wípé gbólóhùn yóò sí ikùn bí ọmọ ha ti kún tó mọ yóò sí ikùn bí ọmọ ha ti kún yẹn gẹ́gẹ́ bí tó nítorí pé tàkìrárù yẹn ó ti ń túmọ̀ tàwùkì òun ló ń pè ní àtàwùkìdù aláwùbẹ́yìó lọ́dọ̀ àwọn onídàáfò nígbà tí yẹn bá ń wí nǹkan láwùjọ tún ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan yẹn kò kèé ṣe nǹkan tí.

ajá pípé ń ṣe ní láǹfààní pé àsọlẹ̀ yẹn pàtàkì kásùgbàdì ìsìnyẹn lẹ́ẹ̀kan sí wọn ni haywa bọ́nu ṣùrẹ́ wọn ni bàkìyà bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ bàhíyà látọ̀dọ̀ khalid ibn ma'adan látọ̀dọ̀ alimikidam bọ́nu ma'adikari olóńgbò òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam yaqul ń sọ yìí pé dáadáju ọlọ́run yóò sí kúnbẹ́ ọmọ hàtìkù ń sàtọ́lẹ̀ fún yín pẹ̀lú àwọn ọ̀yá yín. ثم يوصيكم بأمهاتكم lẹ́yìn náà ń sàtọ́lẹ̀ fún yín ká ẹ ṣe dáadáa sáwọn ọ̀yá yín ثم يوصيكم بآبائكم lẹ́yìn náà tó wà ń sàtọ́lẹ̀ fún yín pé ká ẹ ṣe dáadáa sí àwọn bàbá yín ثم يوصيكم بالأقرب فالأقرب lẹ́yìn náà ń sàtọ́lẹ̀ fún yín pé ká ẹ ṣe dáadáa sí àwọn alásùnmọ́ àti àwọn alásùnmọ́ bí wọ́n bá ti súnmọ́ yín sí. lábẹ́ báàbò yìí ẹ̀kọ́ kẹlẹ́ ní ọgọ́ta wọ́n ní hadasa ní ẹ̀mọ́ ọ̀sà bùnú ismail. hadasa ní ẹ̀mọ́ ọ̀sà bùnú ismail kọ́ hadasa ní azrod bin usman abu al-khattab al-sa'di قال أخبرني أبو أيوب سليمان مولى عثمان بن عفان قال جاءني أبو هريرة حفلة الخميس ليلة الجمعة فقال حوج على كل قاطع رحم لما قام من عندنا فلم يكن أحد حتى قال ثلاثة فأتى فأتى فتى عمد له قد سلمها منذ سنتين فدخل علي فقالت له يا ابن أخي ما جاء بك قال سمعت أبا هريرة يقول كذا وكذا قلت ارجع إليه فصلوا فصلوا لما قال له قالت ارجع إليه وقد قالت ارجع إليه فصلوا لما قال ذلك قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى عشية كل خميس عشية نعم كل خميس ليلة جمعة ولا يقبل عمل قاتل الرحم ولا يقبل عمل قاتل الرحم تعرض على الله تبارك وتعالى wọn hadathana Musa bin Ismail Musa ọmọ Ismail ó bá wa sọ̀rọ̀ pé alhassan bin Uthman Abul Khattab As-Sa'di òun náà bá wa sọ̀rọ̀ pé ó fún wa nílò Abu Ayyub Sulaiman lẹ́kọ̀ọ́ tiẹ̀ ní ẹ̀yìn Abu Ayyub yẹn Sulaiman lẹ́kọ̀ọ́ rẹ̀ ń jẹ́ mawla Uthman bin Affan ó ọmọ ọ̀dọ̀ fún Uthman ọmọ Affan. wọ́n ní jẹ́ ẹ̀nẹ́ Abu Hurairata wọ́n ní Abu ọwọ́ abáwa àṣìyàtà ọwọ́ abáwa ní alẹ́ alamisi tí ń jòrò jùmọ̀ eléyìí náà tún yìí pé àṣetà kí wọ́n gárì àti mi a máa ṣe lálẹ́ alamisi ti bọ́ ẹgbẹ́ bó ṣe wí wọ́n ní àṣeyíyàtà lọ́kọ́mìs ẹni bí lálẹ́ kíni o àlàmísì láìlẹ́tàlì jùmọ̀ á ọ̀rọ̀ ni ò yé rárá táwọn afáàyín gbà wọn débi àkíkọ̀ tí wọ́n tún lọ dá lójú bàbá tí sọ̀rọ̀ lọ́sàájú téèyàn nídìí nígbà àwọn ọ̀ka síra kí ni wọ́n mọ̀ sí ń jálẹ̀ adábòdì fún wa ní ọmọ ọdún jẹ́rẹ́ léyìí wọ́n rí yálẹ̀ ìtàn léyìí wọ́n rí hadith yìí mbẹ́. ẹ wọ hadithi tọ́ba yìí kó ọlọ́ dáa ni tọ́ba fẹ́ máa bọ́ wúrowúro ó ti bọ́ bó ṣe wí wọ́n ní àṣìyà lálẹ́ ni o alẹ́ lẹ́yìn lẹ́sẹ̀lì jùmọ̀ àti lóru o lóru jùmọ̀ àbúrò ni kọ́ wa mẹ́rin ẹ ń bọ̀ ní àwọn náà wọ́n àkọ́kọ́ wọ́n lóru àkọ́kọ́ wọ́n lóru àkọ́kọ́ àti wọ́n ní Abu Hurairah radiyallahu ta'ala anhu ọwọ́ aṣọ báyìí pé ó hàrẹ́ jù èmi gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ala kulli qati'ir gbogbo ẹni tí bá ń jákun mọ̀lẹ́bí lima qama min indina fẹ́ni tó bá dìde lọ́dọ̀ wa ń bí báyìí fẹ́ni ok fẹ́ni tó dìde láàrin wa ń bí báyìí máa gbọ́ ọ èmi gbà ẹ̀ṣẹ̀ ló jẹ́ tó sì wà lọ́rùn gbogbo kó lè kọ́ àti ẹ̀rọ ìmí gbogbo ẹni tí ń jákun mọ̀lẹ́bí ọlọ́run yẹn jẹ́ tẹni tó dìde láàrin wa mi báyìí àbúrò wa sọ bẹ́ẹ̀ afa wá ní ahadùn ẹni yẹn kí wọ́n sì dìde wọ́n wa bá gbà pẹ́sẹ̀ ní í ṣe gbogbo kí ni ó gbogbo ẹni tó ń jákun mọ̀lẹ́bí ẹ kọ́rọ̀ yẹn títa ni o lè wọn ọmọ mi nìyẹn ma náà ẹni tó bá dìde lọ́dọ̀ wa mi báyìí wọ́n ní ṣùgbọ́n ẹnìkan òdìdí ẹ̀mẹ́ta lóhùn. fàátà fàtàn ha múndú sanata yìí ni wọ́n ní bí ọ̀dọ́ kan ṣe dé nìyẹn ta ni o yẹn ni. àbúrò bàbá àbẹ̀gbọ́n bàbá ṣùgbọ́n obìnrin ni ọwọ́ àlọ́ba ni àbúrò bàbá àbí ẹ̀gbọ́n bàbá lóbìnrin báyìí wọ́n ti sọ̀rọ̀ ọmọ ha sanẹ́tẹ̀yìn ni ọ̀dọ́dọ̀ ẹ̀mọ́ lọ́dún méjì sẹ́yìn ló ti kọ́tọ̀ àhà ìtumọ̀ rẹ̀ ha ó ti ní àwọn kan ti ka àwọn hadithi pé ọlọ́run sọ fún máa dàpọ̀ mẹ́ni tó bá da mọ́lẹ́bí pọ̀ òun dẹ̀ sì máa já òun nìyí ẹni yìí ti já lọ́dọ̀ mọ́lẹ́bí rẹ̀ yìí fún odidi kí ọdún méjì gbáko ọ̀dàkàlà alẹ́ ìhà ọwọ́ àlọ́wọlé bá àbúrò bàbá rẹ̀ lóbìnrin yìí àbẹ́gbọ̀n bàbá rẹ̀ yẹn ọkọ ọ̀làtìlá eléyìí wá sọ fún pé yabuna ahi ìwọ ọmọ arákùnrin mi mọ́ọ̀jà àbí kí ló ṣẹlẹ̀ àárí yín o ẹni tó yẹ kéèyàn ti rí láti jọ́ ìsẹ́yìn òrí ẹ mọ̀ pé yóò béèrè tí ò sí sí òun ní ẹ mú wa wá o. ẹ̀rí ọwọ́ adáhùn oníbẹ̀rẹ̀ oní sami'tu Aba Hurayrata yaqul kadha wa kadha mo máa gbọ́ Abu Hurayrah tó sọ nǹkan báyìí ipe ẹlẹ́ṣẹ̀ ni gbogbo ẹni tó bá já mọ̀lẹ́bí rẹ̀ tó jákùn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀rọ̀ yìí tún máa jẹ́ tẹ́ńtọ́ bá dìde láàrin wá bí tí ìṣègbè ní kẹ́kẹ́ dìde ẹ̀rí kọ́lẹ̀t arábìnrin yẹn tọ́jú àbúrò bàbá rẹ̀ lóbìnrin abẹ́gun bàbá rẹ̀ lóbìnrin yẹn wọ́n wá sọ fún báyìí pé eré jẹ ilé ihe padà sọ́dọ̀ àbò rẹ̀ rọ̀ fọ́sẹ́lì kọ́ wá bí léèrè tó o bá ti débẹ̀ yìí pé lima kọ́lẹ̀dẹ́k kí ni ṣe tó sọ bẹ́ẹ̀ yẹn ń mọ ló ti rí ohun tó sọ yẹn. Abu Hurairah radiyallahu anhu wa arda ẹ̀wọ̀n pa nẹ́bí ti sàdúrà fún ọ̀gbọ́n ọ̀tún gbàgbé nǹkan wọn. ẹ̀rí ọwọ́ á níbẹ̀ ni sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam. èmi gbọ́ ànẹ́bí ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó máa bá yaqul tí ń sọ báyìí pé inna a'mala bani adama gbogbo sí ọmọ anabi adam tó ọrọ́bù alàlọ́hìn tabaraka wa ta'ala á sẹ́rí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó tóbi tó ga jùlọ àṣìyàtà kulli khamisin laylatal jumu'ah ẹ̀rí àti nẹ́fṣù yẹn subhanallah àkọ́jáde lẹ́nu anabi sallallahu alayhi wa sallam wípé òru lákọ̀ọ́kọ́ ká kátó ṣe kíni o kátó ń kọ̀sẹ́ ẹ̀gbẹ́ bàbá ti kí mọ́gárì lónìí àti bọ́sí òru kíni yẹn o òru sábọ̀dẹ̀ lóòótọ́ kọ̀ bá wí alẹ́ júmọ̀ náà láàpè àbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n àti bọ́sọ̀ òru kí ni o òru sọ́ọ̀tù ẹ̀rí. ó ní mo gbà nẹ́bí sallallahu alaihi wasallam ti ń sọ yìí pé inna a'mala bani adama dájú gbogbo ṣe ọmọ nẹ́bí adam tu'radu ala Allahi tabaraka wa ta'ala á máa darí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbọ̀ngbọ̀n ọlọ́run àti gíga rẹ̀ á máa sẹ́rí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ní àṣeyíyàtà kó lè kọ́mi ṣe gbogbo alẹ́ gbogbo ọjọ́ àlàmísì ńjẹ lẹ́yìn lẹ́tẹ̀lì jùmọ̀ àti tọ́wájẹ́ kí ni o tọ́jú òru jùmọ̀ fọlá ayẹ́kùbalù àmàlàkọ́ ọ̀tìrìn rọ̀hìnì. gbogbo ọ̀dọ́ ọba jákùn mọ̀lẹ́bí lọ́ọ́ ṣàtúnṣe o. irú ọba wa nù sẹ́ni àwẹ̀ ọba wa nù ẹ̀ dáadáa ọba wa nù ẹ̀ sàdákà ọba wa nù ẹ̀ ọlọ́run ò ní gbà ó mọ̀ọ́dámọ́ anahu kánà kọ́ọ̀tì arọ́hìm lókùn ìgbà tẹ́ni ẹ bá dẹ̀ jẹni tó ṣe kí ni ọ ọjà kún mọ̀lẹ́bí èyí wá ti fún yẹn wá wò pé jọ àlàmísì yẹn nìkan lèèyàn máa kó wọ́n bá máa jẹ aláwọn ọjọ́ yòókù ṣùgbọ́n ọ̀dà kí yẹn tètè máa ronú fìwàdà kálàmísì ò tó máa bá yẹn gbogbo wọn tọ́wá ìpè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí ọ fọlọ́wọn ọba àlejò alákọ̀ọ́sánú wa. Um, wọ́n ní tòmọ́tún ara ọ̀dọ̀ yẹn kájọ lọ yé wa wípé àwọn mọ̀láìkà wọ́n ka gbogbo òwe iṣẹ́ wa fọlọ́n nígbà yẹn ẹ̀ òun lágbájá ṣe ń sàmẹ́dún ṣe ni. tọ́wọ́n ti wá kà tọ́lọ́run bá gba tọ́lọ́run bá ti gbọ́ ẹni tí ò tiẹ̀ ní gbẹ̀sẹ̀ tọ́lọ́run ò ní wo sẹ́rẹ̀ o ẹni tó bá jákùn mọ̀lẹ́bí ìyẹn ń jọ àlàmísì yẹn lálẹ́ àlàmísì òru jùmọ̀ yẹn. tábánikà wo hadithi àlàyé ń bẹ ń bẹ ọlá ti ń bẹ fún òru jùmọ̀ nítorí pé iṣẹ́ ọmọ anábẹ́ Adam a máa ń sẹ́rí ẹ̀sọ́ lọ́wọ́n ọba. bákan náà a sì máa rí ìtọ́ka ń bẹ yìí pé ọmọ nìyẹn ń kọ́ yẹn ń bá wẹ̀yẹ amalihi ìwọ̀n gan náà máa wo sẹ́tò ń ṣe fúnra táwọn kìíní yìí dá àwọn kan gbà tá a fi wà láàrin àwọn kìíní, àwọn ẹlẹgbẹ́ wọn ti níwèé kan tí wọn fún wa wọn wá máa máàkì tó kí gbogbo òru jàmẹ òní irun wákàtí márààrún tó kí sí jàmẹ wọn máàkì ẹ mọ̀ pé lè ní lọ ní àjẹnú lọ pàṣẹ dáadáa lónìí wọn máàkì fẹ́ oṣù kọ̀ọ̀kan wọn máa fún yàn. tọ́ kọ̀ bàjẹ́ lónìí ọmọ akẹ́ tẹ́ o ṣe sádàkà lónìí ọmọ akẹ́ tó ṣe tàájùdì lónìí ọmọ akẹ́ tó ṣe tìláwà lónìí ọmọ akẹ́ tani o sọ parí ìjà láàrin àwọn yẹn lónìí ọmọ akẹ́ tó dùn ìyàwó rẹ nú lónìí ọmọ akẹ́ wàhákàdà wọn ti wàá sọ lọ́hùn kọ yín lọ́rùn má parọ́ ọmọ wa sọ mí jẹ fún kì í bù lóṣooṣù. máa yẹ wò pé ó sì jẹ́ bọ́dà alágbájá irun yín ọ̀bọ sí jàmá ni àwọn fẹ́ẹ́ fi wò pé aláì fìtìnà láti wà sí fún yàrá àtàyẹ tìǹà ó gbìyànjú kó orí bo ní dáadáa ní ọ̀gá kò pàlì yẹn bí wípé nìyẹn gẹ kò lè ní ìkíláàsù nígbà tá a gbà wọn máa wò pé àkíní ah, yìí tí fi bọ́ síwájú ojú títí ọlọ́jọ́ kò síwájú lọ sáfù torí kí ni wọ́n tóbi lọ máàkì lé. ìyọ̀n ní ní ìsìláàsì bẹ́ẹ̀ dẹ̀ àmì sọ̀sọ́lá ọjọ́ yé wa yìí ké sọ̀rọ̀ abẹ́ kékeré wọ́n bí anẹ́bí lè gbé wọlé bọ̀ kékeré kí ló gbé àríyá járe ni kí gbogbo máàkì lè dúdú lọ rẹ́rẹ́rẹ́ nígbà táwọn ọ̀gá ẹ̀rí ṣùgbọ́n o ní wọn bá gbé pépà fún ọ wọlé gbé pépà sẹ́mi ẹ̀ hadith yìí tún jóyè wáyé pé ó ṣètò fọmọ nìyẹn kọ̀ọ̀kan kó máa sínrò ohun tí ń ṣe lójoojúmọ́ wọn lọ́rọ̀ ọ̀rọ̀ náà rò kán wáyé pé hasibu anfusakum qabla an tuhasabu wọlé fúnra rẹ ní gírèdì gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ tó ṣe lónìí ọ̀yà wọ́ fúnra rẹ máàkì kárí ìwọ́dún ó di wọ́kọ́ di kí ní ìsinmi dọ́dọ̀ ọlọ́run òun lọ ṣẹlẹ̀ sí arákùnrin ìjẹ ló gbé adúrú ohun tóun sì akọjá <laughs> pé tọ́wá yẹn pípa tó máa ń yẹ ìṣèjì ìwé bí ọ́yá nígbà táwa ń kékèké wọ́n bá ti pèsè ro fún wa tó ń gbà wá primary lọ́gbọ̀n ọ́yá ìṣèjì ìwé yín wọ́n fẹ́ kọ́ áńsà sí kálukú ọba máa ẹ máa fi máàkì sínú ẹ̀ wọ́n gẹ ọ́yá máàkì mu tó ṣe wọ́n ní bàbá yẹn ti rò pé ah léyìí tóun ah, bá lọ yìí tóun tóun bá bóun ṣe ń ba lọ ìtọ́ àìgbé bẹ́ẹ̀ náà lòun ṣe kú wọ́n jẹ́ ìyá má ní gbàgbé ọba kúkú pe àwọn ọmọ gẹ́rẹ́ pé tó mo bá ti lọ tán tí mo ti kú ẹ̀gún mi lódò ìkún náà kẹ wá sùn mí ẹ bá ti wá sùn mí tán kẹ wá ṣe kí ni ọ̀kẹ́ lọ fún irú yẹn sínú odò torí èyí tí mo ń bá lọ yìí ọlọ́run bá mú mi ń pátá. nínú ya, ọyà ní ìfìlè mórí bọ́ nínú ìyà yẹn ṣùgbọ́n wọn àwọn òpè bá fọ ẹrú mi sínú omi èyí tó súnmọ́ jù ni pé ọlọ́run ò tẹ̀ ní kójọ débi pé yóò lè jẹun yẹn torí ohun tóun ṣe yìí ọ ó sì ṣe orí mi sì kójọ ló fáwọn fi kí tọwọ́ ọlọ́run bá bà mí léyìí tí mo bá tí mo bá kú yọ ǹjẹ́ pàṣánú ìyá ni mo ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀dà mo ti forí jì ọ́. òun lọmọ ìyá yín ní òsèlè ni ọlọ́rọ̀ yẹn jọ àdìsí inú ọlọ́run máa ń dùn sẹ́rú tó bá túbá tó bá túbá bí arákùnrin kan dùnú ọlọ́run máa ń le ju dùnú arákùnrin kan lọ nǹkan ẹ̀gbọ́n ẹ̀ ṣe kí ni o tó sọnù tó ti wá já kàn nílẹ̀ pápá pé ikú lókun tó wọ́ọ̀kù bó ṣe padà rí nǹkan ẹ̀gbọ́n nìyẹn bí ìdùnnú yẹn wá dé ọba sọ wípé ìwọ ọlọ́run ìwọ lẹ́rú mi mi gangan ni kí ni ọ èmi lọ́lọ́run rẹ látọ́ á mi ṣe dàtẹ́lẹ̀ fárọ̀ he ó ṣe mistake níbi ọ̀pọ̀ ọ̀dùnnú <laughs> ọmọ ìyá rẹ òun bá tún sọ wípé ó ní ó ní bọ́lá àdéhùn yẹn ṣe rí nìyẹn ǹjẹ́ ọjọ́ra wọn ọjọ́ra wọn látàdé fi dànù wípé àyẹ̀mọ̀ kí ọ̀rọ̀ tàwọn yìí ìmọ̀ níbi ilé ọmọ ilé àáfẹ́ ankara ankara albaas idan arákùnrin yẹn ó lọ́rọ̀ rẹ̀ ọlọ́jọ́ ọ̀rọ̀ táwọn bá ní pé ọ̀rọ̀ ẹ̀mọ́ kan ò sí ń di kánàlá ó ti mẹ́ra ọkùnrin òkè òun ti máa ń wò tí wọ́n máa fẹ́ kéferì léyàn kéferì léyàn tó ọlọ́rọ̀ ó ní bọ́rọ̀ ó lọ́jọ́ ọ̀rọ̀ ọkùnrin yẹn ọkùnrin tó sì sọ yẹn nígbà lọ́rọ̀ ẹ ṣe rí lẹ́sẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀mọ́ kan ó sì sọ ni ó fi rí wọn tó wí. aláìhàl ìwò tó jójú ṣe fún gbogbo ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí wọn náà sínú ààrẹ ìmú tèmi náà ṣe yìí wọn bá dọdọ Ọlọ́run àà ìmú tèmi náà bá tẹ wàá jẹ ẹnìkan tí wọn fi ṣàṣojú pé máa sọ àwọn èèyàn máa mójútó nǹkan báyìí tẹnìkan bá ṣe nǹkan báyìí fún ní nǹkan báyìí ẹni tí ọba ṣe léyìí láti níwọ̀n ìfẹ́mi ṣe yìí náà kí ni ń rí gbà nínú ààrẹ bákan náà kéèyàn tún máa kọ́ agaga tọ́ba ti di alẹ́ àlàmísì ọ̀sọ̀ rẹ̀ pé kí ni mo ṣe kí ni mo ṣe lónìí kí ni bá ń lọ pàdé jùmọ̀ tọ́wọ́ bá fi pàdé jùmọ̀ rí pọ́ wà ní kí ni àṣà ni wọ́n ti dé ọ wà dáadáa. wọ́n bá kẹ́ náà inú àgbọ̀yé dábàá nù hadithi òun náà ni ìjáde mọ́tò lé kókó àyẹ̀yẹ́ sì wà wájú dáadáa ṣé súnmọ́ra so ìjágbe mọ́tò le koko tí ń bẹ fẹ́ni tó bá jákun mọ̀lẹ́bí fẹ́ni tó bá jákun mọ̀lẹ́bí aa ah! <laughs> ìjágbe mọ́tò lè koko ń bẹ́ẹ̀ o ká sọ́ra ah! lábẹ́ báàbò yìí báàbò kìnìún bírò lẹ akọrọbí fẹlẹ akọrọbí ìṣe dáadáa fún àwọn alásùnmọ́ bí wọ́n bá ti súnmọ́ ni sí. a rí i pé arákùnrin yìí bóyá kò ní bàbá mọ́ kò níyàá mọ́ ẹni tó kù òun náà ni àbúrò àbẹ àbẹ náà ni àbúrò bàbẹ àbẹ̀gbọ́n bàbẹ tó jó obìnrin kò tó adé bẹ̀fọ́ ọdún méjì ọgbọ́n hadith yẹn báyìí ó ti sáré lọ bẹ nìyẹn lẹ́nu yẹn bí wọ́n sọ fún pé ọ̀ yá lọ bí Abu Hurairah kọ́ tẹ̀ mọ́lẹ̀ sí hadith yìí làbú Hurairah ti wá tẹ̀lé mọ́lẹ̀ sí pé mo dìídì gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run yìí pé iṣẹ́ ọmọ nílẹ̀ Adam wọn a máa sẹ́rí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run lálẹ́ gbogbo àlàmísì tí sòrò jùmọ̀ ọlọ́run ọ̀wá ní gbàṣẹ gbogbo ẹni yóò tọ́ bá ṣe kí ni ọ tọ́ba jákun mọ̀lẹ́bí náà. حدثنا محمد بن عمران بن عبد ليلى قال حدثنا ايوب بن جابر الحنفي عن ادم بن علي بن عمر ما انفق الرجل على نفسه وهذه يحتسبها الا اجره الله تعالى فيها وابدا بما تعود فان كان فضلا kájẹ ní hadith yìí yàní isnaduhu da'if àfi tiẹ̀ lẹ wọn torí muhammadu bin imran àtàfà rẹ ayub yẹn da'ifan ẹni tó lẹ ni wọn ṣùgbọ́n wọn ní imam muslim rahimahullah ọfọ hadith yọ zakat báàbù ẹlẹ́pìtẹ́dá ìnáfà kọ́sí bí náfà pété yẹn bá ti ẹ̀fẹ́ sì náwó kọ́kọ́ ná fún rẹ̀ náà náwó lórí ara ẹ̀ náà wọ́n ní àti ohun tó jọ bẹ́ẹ̀ tó jẹ́ mọ̀rùfú àmì hadith àbí ìfọ̀rẹ́rọ́ láti sọ̀rọ̀ tí wọ́n lè gbé lọ bá àbí ìfọ̀rẹ́rọ́ ìtumọ̀ rẹ̀ ní pé sánẹ́dù eléyìí ni òwúlò tó di ń sìn ìmí ń bẹ tó gbádùn dáadáa kódà tó wà nù Sahih Muslim tọ́jẹ́rú nẹ́sùn yìí lọ́wọ́ àbẹ ẹ̀já gbọ́ dáadáa ṣùgbọ́n sánẹ́dù yìí pẹ̀lú gbólóhùn Muhammad ibn Imran yẹn yẹn ló bàjẹ́ àti Ayyub yẹn tọ́lá àwọn méjèèjì dán ìfáàní ni wọ́n àfa àtọmọ kéwú àwọn méjèèjì lẹ̀ tó di ń sìn àwọn aládìsí eré tí wọ́n ronú ọ̀rọ̀ tí wọ́n bá gbà wá ṣùgbọ́n àdìsí yìí ọgbádùn lọ́nà ẹ̀mí débi wípé àbánú Sahih Muslim ọ̀rọ̀ ní kílẹ̀ àdìẹ jẹ́ àbádìí ti ta fẹ́ káyì nínú Sahih Muslim ó fi hàn wípé wàl hadith yàní sahih àbẹ́ẹ̀kọ́ sanadu yìí ni ọ̀dà àfi tì yìí àwọn méjì tí wọ́n dá akọ sí yìí lapere nígbà ní à ẹ ológogoro kan ológogoro ọba ní a àwọn eléyìí sọ pé kìíní kan àwọn eléyìí ké sọ ológogoro sí gbó dáadáa ṣé ní iwájú kó yìí bí tiẹ̀ máa mú tó yẹ pé yọ padà pa sí inṣàlá ṣé wá sọ pẹ̀lú káwá rẹ lómi ìtọ́wọ́ àánú kalẹ̀ yìí tóun sọ pé àfa àràdájá wí nǹkan báyìí tọ́wọ̀ yẹn gbádùn àbí ọ̀gbádùn mo tó lò gbogbo yẹn sọ lẹ́dẹ̀ẹ́ mi náà iná làwọn ẹni yẹn náà sọ yẹn ti ń kíyà díẹ̀ díẹ̀ ṣùgbọ́n eléyìí ni ọ̀lẹ́ kò gbọ́n bì kẹ́kẹ́ bóyá kẹrin rìn gbòòrò àkókò sí lẹ́nu pé àfa báyìí òun bá wí ń jẹ wọn bá nìyẹn ti kẹ má mú àwọn àfa àlámúnisẹ ọgbà ọ̀dọ̀ yín fún ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀wádọ̀ yín fún kí ló dé ìbọ́rọ̀ kan náà wọ́n jọ sọ. so ọ̀rọ̀ lálàáfíà ṣùgbọ́n bíi tá a ti gbọ́rọ̀ ọ̀dà tó ti ń sìn àwọn méjèèjì ọmọ kí wọ́n dàfà àwọn méjèèjì lẹ̀ ṣùgbọ́n àwọn àyè mi ń bẹ tó pé rọ̀rọ̀ táwọn ọ̀lẹ́ yín méjèèjì yẹn sọ ńlá wọn sọ bẹ̀dẹ̀ àwọn gbádùn tiwọn. náà ni wọn lábàánú sahih muslim wọn ni muhammad bin imran bin abi layla ó ní ayyub bin jabir alhanafi ó sọ fún mi àbí ó adam bin ali látọ̀dọ̀ abdullahi ibn amuri àti pélé hadith eléyìí rẹ̀ pé abdullahi ibn amuri làkọ́kọ́ wa ń bẹ́ dẹ̀sí yìí tàbí kó gbádùn tó wà ní sahih muslim yẹn hadith rẹ̀ ló ṣe kíni o ló gbà yẹn wa kí ni hadith náà ó ní ma anfaqa ar-rajulu ala nafsihi wa ahlihi yahtasibuha illa ajarahu Allahu ta'ala fiha. ewu yòówù bá ná fúnra ara ìwùn yóò téèyàn bá ná fara alé rẹ̀ yahtasibuha tó dẹ̀sẹ̀ sèṣin rẹ̀ sọ́dọ̀ ọlọ́run yìí pé mo fi ń wojú rẹ̀ ọlọ́run ọba ni illa ajarahu Allahu ta'ala fiha àfi kọ́lọ́run fún un ní lórí ẹ̀ nù hadith bá ṣèdẹ̀ra fún yẹn wọ́n fẹ́ ká lórí ipa rẹ̀ tó wá ń wá gàrí mu tó bá tiẹ̀ fẹ́ wá gàrí mu wọ́n yẹ kí gàrí wíwà mu rẹ kó yàtọ̀ tó bá fẹ́ wà mu wọ́n lè ra míìkì ọ̀làǹdí àbí kílé kọ rẹ̀ kó ra sí tiẹ̀ o tó wá lọ ra ẹja yíyan ọ̀rá sí láti fi dúpẹ́ fọlọ́ hànà wa ta'ala tó ti ń sìn tó dẹ̀ ní ìkíláàsù yìí pé mo fẹ́ lágbára kí n jí gbégbé kí n jẹun tó da kí n dẹ̀ lókun àtagbára láti lè ṣe kí ni o. láti lè ṣe dáadáa láti lè ṣiṣẹ́ gan láti fi owó mi àyíbáàdà ni láti lè fi jọ́sìn láti lè fi ṣe síláwà láti lè fi jẹ́ kí àwọn aráalé gbádùn yẹn ẹni tí olóúnjẹ ẹnu ṣe náà lára máa gbádùn ẹ̀ gbogbo àwọn eléyìí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ náwó yẹn lórí ààrẹ náà tó dáa ṣe pé èèyàn ẹ ń ọ̀pá mẹ́wàá wọn ni kò lè ju bíi two thousand naira lọ. so bọ̀ pé àkàrà burúkú lélẹ̀ ni ìtàn ọlọ́pàá mẹ́wàá ò ní ju two thousand lọ ó ti mọ̀ pá pé eléyìí ni nìyẹn owó yìí lẹ́wà. ọlọ́run fẹ ẹ̀yìn bá ní dẹ̀ra kádẹ̀rí orí padẹ̀ra yẹn láre. òun lọ nígbà tí tó ṣe ìyàwó ń jèlò. ó rí nínú lẹ́hìá rẹ̀ irùngbọ̀n ẹ̀ báyìí wọ́n dẹ̀ rí bó ti kùn ní yẹ́lò. ọ̀gá abdulrahman kí ló ṣẹlẹ̀ irùngbọ̀n yìí chẹ́ǹjì wọ́n ní ni wọ́n máa fi ìyàwó ni àà ah, ah, irú ẹ̀ irú ẹ̀ bá sì ìyàwó ó yẹ ká mọ̀ ọ́ a ó lè wàlẹ̀ òbí ṣáà ah, lọ fi kíní kan ṣe wà yìí náà yóò pé pérépéré wàlẹ̀ òbí ṣáà kódà bó ti pẹ́rẹ́ tó tó jẹ lọ́ọ́ dàgbálẹ̀ lẹ́rìn gidi ẹ̀rí. kódà àwọn ẹgbà wa mi wá igbó ọlọ́run máa ń fẹ́ tí dẹ̀ra bá ń bẹ lára èèyàn tí yẹn ní dẹ̀ra kádẹ̀rí orí fa dẹ̀ra yẹn lára nínú nǹkan tí yẹn kì nínú nǹkan tí mọ́tò gan ọlọ́run kẹ́ ẹ ẹ bá ń wá askuna kan askuna àwọn islander e wà ó máa ẹ ẹ máa àwọn gbogbo àwọn ọkọ̀ yẹn wá nígbà tí ìsì àárọ̀ fún nìyẹn ti fẹ́ máa kó wàhálà bá rẹ̀ jọ́ mélòó lọ fẹ́ lò láyé láyé sọ bẹ̀rẹ̀ sí kó rẹ̀ sí fìtínẹ̀ wá ń sówó sàánà lọ́ọ̀hì ọ̀rìn ẹlòmíín tó wá ń sọ owó ó lè lọ kó rọ̀bọ̀ ilé àgbérìn ni wọ́n ń gbé mọ́tò fà ilé àgbérìn ni ilé àgbérìn ọkọjá akójó ń rọ ń rìn lọ ni àbí ọba kọ́lé tó lè máa gbélé ẹ̀ káàkiri náà nǹkan tó gbádùn tó ń fi ayé lọ lọ́wọ́ àná tí ọba jóná tí ó sì dànù tó kú mọ́ bẹ́ẹ̀ wọ́n máa fi ayé lọ tí wọ́n á gbádùn ẹ̀ tí wọ́n mọ̀ pé ah, alhamdulilah ọlọ́run káwọn ẹni wàá nà lórí ara ẹ̀ wàá nà lórí ara alẹ́ ẹ̀ ẹ̀rí ohun tó jẹ ohun tó wọ̀ ibi tó gbè ilé dáadáa ní lọ kọ́lé kókó ọlọ́run dẹ̀ kí ọlọ́run kí ọ dáadáa wàá nà ọmọ Ah, orí ẹ̀ ti dàrú pátápátá ó kiri ni ó ní jẹ́ kí àṣejù wọ̀ ni débi pẹ́ lómi máa banú jẹ́ tówó ní bá tún padà kọ̀ ó sì máa kọ́ mọ́sálásí káàkiri yóò bá wẹ́rẹ́ ṣe ń ṣe yẹn wọ́n máa kọ́ mọ́sálásí káàkiri ǹdókùn tó máa ṣe nìyẹn ó ti wọ́kọ̀ tó dáa tó wúlò ẹ̀rí pọ́ wà nù pé nù kẹ́ tó wà nù oríire ọmọ nìyẹn àdéhùn kẹ́gbẹ́ mẹ́ta ọ̀kẹ́gbẹ́ mẹ́rin ilé tó fẹ́ẹ́ ọba jẹ́ ní tó lómi púpọ̀ ọ nine bedroom ẹ nine bedroom ọ three bedrooms kọ ìrì ni ọ nine àbí kọ́kọ́ ten yes lórí pé yàrá kọ̀ọ̀kan báyìí gbogbo nǹkan tí wọ́n nídìí máa máa pé inú ẹ̀ ọlọ́run kẹ ọ ìyàwó pọ̀ ọmọ pọ̀ mẹ́rin ni wọ́n ọmọ náà ló ti ń lọ bí ìṣerún yìí ó ti pé twenty. Ah. ilé tó fẹ̀ bó ti wá nu hadith yẹn nínú oríire lọ́wọ́ ilé tó fẹ̀ ọwọ́ àmì ẹ̀rí pé al-mar'atu salihah obìnrin tó da obìnrin tó wúlò tó ìpè tó bá ti ń wò báyìí inú ẹ̀dẹ̀ máa dùn tó bá pa láti àtẹ̀lé ọ aṣọ dúkìá ẹ tó bá sí nílé ó dẹ̀ tún máa sọ rẹ̀ kò ní wù àbàjẹ́ ó tún wí pé mọ oríire lọ́wọ́ al-markabul hani subhanallah ẹ wọ hadith yẹn. Ah ọmọ rẹ bàbá ni ànábi sọlọ bàbá yẹn kílíà dáadáa alimọsikabu nìkanì ìtumọ̀ wo ló tún tó tù mọ́tò tí wọ́n kì í yẹn pé afọ oríire yìí o ọ̀ wá ní lọ gbérú jàpá sẹ́mi ń gbé káàkiri gbó lérèlé lọ́ máa gbé káàkiri ọlọ́wọ́ kọ gidi ọwọ́ pẹ́ tó bá kí àwa yìí kù lẹ́wọ́ ń bi wá sí ẹ̀yẹ́ nìyẹn èyí àtàwọn ọlọ́dún àlọ́ sọ́nà ẹ̀ bẹ́ẹ̀ là yẹn. ọba sọ pé akúnẹwò yìí ò rẹ ẹjọ rẹ èyí tó wà jáde. ọkọ ọkọ ni alihamdulilayi ni wọ́n máa tọ́nà lọ́pọ̀lọpọ̀ ń gbòòrò sí wọ́n rí wa dáadáa wọ́n á lọ́wọ́ sọ sí ọ̀dà ẹni tí ò sì lọ́kọ̀ lọ àgbà ọba rí tó kẹ fìlà gà á àdáńsákì ọkùnrin ìgbà tí wàá jọyọ̀ onírúgbọ̀ndé yìí ìyá kẹ́ ń sọ fún mi jọ́ kẹ́ pé inú ìjọ yín gẹ́gẹ́ mo fẹ́ òun wá ìjọ yín ìjọ yín gẹ́gẹ́ mo fẹ́ kí àbúrò rẹ̀ yìí mo fẹ́ kọ́ wá ọlọ́wọ́ ojú ìjọ yìí gẹ̀gẹ̀ hànàmà ẹ ọkùnrin ni. lẹ́yìn náà ni aládùúgbò tó dáa tíyẹn ní aládùúgbò tó dáa alẹ́sọ̀sálá sọ pé ní oríire lọ́wọ́ níbo la ti lọ alẹ́sọ̀sálá sọ pé gbogbo àwọn owó yìí owó dáadáa ni sọ pé yẹn tó máa gba aládá lórí ẹ̀ ọ̀rẹ́ lómi lè sẹ̀sìn torí ẹ̀ o aláwọn sì lè má kó owó mọ́ òun ṣùgbọ́n wọn náà ti sábà bíi dáadáa ni pébi ìtẹ̀sí ńlá àwọn mùsùlùmí yìí inú mi ń dùn èmi ọlọ́ọ̀jọ́ yẹn àwọn yẹn dáadáa sẹ́mi ń rí ẹ̀rí gbogbo nǹkan tó jọ sọ ayé ṣẹlẹ̀ ọ̀kọ́ fún wa ká máa ṣàṣejù mẹ́ má sì tọ́ ní orúkọ jọ. anábì sallallahu alaihi wasallam ó ní ọkùnrin ò ní náwó sórí ara rẹ̀ ṣẹ́dí mọ ohun tá a la fẹ́ náwó sí ó nà sí ohun tó máa náà wa wà nù ayé àpè kúlò wà sọ̀rọ̀bù ọ̀là àtúntò ọlọ́run ò ní sí àwọn tó ń sọ tó ń ṣe àṣejù ẹ̀rí àti ibi yẹn máa ń dẹ́fara lé tí wọ́n bá sanra ajá wọn ìyàwó ẹ̀ sanra kí wọ́n rí wọn fún wọn ní àfa àwọn àbúrò àwọn ọmọ àyíṣà wọn sì tún wá o jẹ̀bọ́ o àbúrò wọn wá o ọlọ́run jáwọn náà lè ṣe dáadáa bí ìyàwó ti yín o ọ ní ìtumọ̀ wọn ń yẹn ìwọ́n rí ló hu wọn lórí ló jẹ́ wọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. èwo ni kí wọ́n rí wọ́n ẹlòmíì bí ṣiṣẹ́ ń ṣe nísìnyí yẹn o má lo tàná ni ìwọ́n tẹ bá rí àwọn ìyàwó báyìí bí ẹni tó ń fọwọ́ nù lánìí. ẹnìkan lóbìnrin ò mọ̀ọ́rẹ́ òòjọ́ orin tó ṣe fún dójú ẹ̀ ni tó bá pọ̀ dáadáa yọ mọ̀ má ò lè tẹ retí kíkì rẹ̀ gan yọ pọ̀ dáadáa tó bá pọ̀ dáadáa ọkàn wòsùn lójijì ẹ̀rí pé wọ́n máa ń sọ ọmọ kọ́ láìkí wàrà kò ní náà ń kóra wàrà dání ikọ̀ yà sọ́dọ̀ àwọn àwọn àyíṣà mẹ́rin ọgbà níkì alágolo àti tí alágolo gbé wọlé lọ gbé wọlé lọ obìnrin ń mòore ẹ̀rí owó tí yẹn bá tẹ́ fara alẹ́ ẹ̀ nípa jíjẹ àti mímu àti níní àti àti lílo àti wíwọ̀ yàtẹ̀sí ìbò ha ẹ̀ẹ́dẹ̀ rí fáwọn kìíní ìwájú bá ti ní wọn. tí wọ́n gbàdé yẹn fi ń nà yẹn ojúṣe mi ni kí n náà ìyẹn tún lé mi pé òun tún fẹ́ òun ti ṣe àṣegbọrẹ bá a ṣe kírun tí yẹn máa ń retí ládàá yẹn subhanallah àti bẹ́ẹ̀ tún lówó tá a bá ní fúyàwó wa tá a tún ní lórí ara wa èyí ó tún máa rẹ kàn bẹ́ẹ̀ bá a ṣe ń rẹ kàn pa kírun à ń retí ládàá àgbàwẹ̀ à ń retí ládàá tí yẹn bá fi àníyàn bẹ́ẹ̀ náwó yẹn lórí ara àti lórí ara alẹ́ rẹ̀ ilẹ̀ ajara ọ̀hún fi hà àti kọ́lọ́hún dẹ̀ fún lẹ́sàn lórí ẹ̀ nítorí ṣùgbọ́n wàbùdà bímọ tẹ̀ tọ́ọ̀bà náwó kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó yí ká rẹ̀ bí ìyàwó ẹ̀ bí ọmọ ẹ̀ bí màmá ẹ̀ bí bàbá ẹ̀ jáwọn eléyẹn kan rá mi owó lára wọn náà. wà nǹkan fàlẹ́ tọ́ba nẹ fún gbogbo àwọn ẹni tá a wí yìí tán owó bá tún lè jàrá. fàlẹ́ àkọ́rọ́bà fàlẹ́ àkọ́rọ́bà o tún bù sọ́dọ̀ àwọn alásùnmọ́ tún bù fún wọn. ẹ̀ẹ́mí kan ní kí n gbọ́kọ̀ yìí fún yín. Ah, èmi nìkan tán àbúrò mi ń kọ́ ọkọ̀ tí wọ́n ti wà ńlẹ̀ oṣù kẹta náà ní sára bàbá rẹ̀ níwú ẹ ìyá kìíní ìyá rẹ̀ kẹrin ní àà tí wọ́n oṣù karùn-ún ní ìdá àti ráfútó tí wọ́n mọ́ àwọn òfẹ́ iná kò wù mí adó fẹ́ kọjá lójú títí káàkiri ilé ìkọ́kọ́rọ́ yìí ìrẹsì yìí ni mo ní kí n gbé wá ó ń gò kan à ó tún kan ní sọ yẹn dáhùn ó tún fi ń rẹ kàn lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run jẹ́ ọ̀pọ̀ nìyẹn ó ń gò kan yìí mo ní gbé wá à ṣé ọ̀sán mi dọ́dọ̀ àwọn àbúrò tèmi náà bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ ni à alihamudulila ẹ̀rí kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tí ìnáwó rẹ̀ jẹ́ dandan fún wa nǹkan fadlan tó bá tún wá kù fal aqraba al aqraba ẹni tó bá tún súnmọ́ bíi wọn wà nǹkan fàdìlẹ tó bá tún wá kù ọ̀nà ẹ̀zẹ̀l ọmọ afẹ́ni ọba wọ̀ ńgbà ni ọba àfọwọ́sàn ọba lọ fọ owó káàkiri fáwọn èèyàn tí wọ́n bá nídìí ẹ̀ àbí kọ́ wádìí pé ọmọ olóbẹ́ lọ léèwé tí ò rówó kàwé ọmọ olóbẹ́ kéwú tí ò rówó ratira èwo ni òrówó lé kéwú san jí ń lọ sán ọmọ àlọ́ náwó yẹn káàkiri bẹ́ẹ̀ àbí pàtàlọ́fẹ́ ṣèyàwó bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn àpọ́n tó yẹ kọ́ owó ni òjò rí sí aláìwọ̀n wà náà àwọn bọ́dàsì gan tọ́lá wọn bá àlejò alákọ̀ọ́bá ni pèsè fún wọn ẹlòmíì ò ní ilé tí ó fòmí sí ẹlòmíì ò ní owó sọ̀dọ̀ àkíndé ọ̀sán ẹlòmíì ò ní ohun tí ó fi ṣe wà límọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni irú àwa táwa wà ń kalẹ̀ yìí àgbọ̀dọ̀ sí ìyàwó kọ̀rọ̀ ìyàwó tá a bá ti tá a bá ti ṣe tẹ́ báyìí tá a tún ṣe kí ni o tá a pàpè jẹ kò bá a má fẹjú púpọ̀ tó ti ń sìn kò sówó tí ó fi ṣèyí tí ò ní fẹjú púpọ̀ yẹn gan míyàn bá ti náwó fáwọn fámìlì tán irú owó bẹ́ẹ̀ kíyàn fọ́ jáde pé sáàtì mọ́ fẹ́ kẹ bá fi mú fílẹ̀ ń pa àwọn àpọ́n tó ṣe kó ti rẹ́dì ni o tó ti ní ìyàwó báyìí ṣùgbọ́n kò rí wọn sí ọ̀nà ẹ jẹ́ kí n mọ̀ wọn ẹ̀rí irú ẹ̀ máa ń tẹ̀lé nílẹ̀ Sudan ẹ̀rí ìjọba máa kó àwọn ilé kan wọ́n ń ní Kánò náà rí wọ́n ṣe ń Kánò láwọn ẹnu jẹ́ mẹ́ta kan náà wọ́n fẹ́ tó bí one fifty àwọn opó wa ni wọ́n pè wọ́n bá wọ́n ni wọ́n sọ́kọ́ fún wọn lọ rẹpẹtẹ tí wọ́n sì wọn tó lé fún wọn wọn máa ń Sudan dáadáa wọn máa ń five hundred two hundred torí ìgbéyàwó mẹ́rin ó nínú gbogbo Áfíríkà yìí níbi tí wọn ju Sudan bí èsè ń wọn wọn dé pé torí bí wọn ṣe ń kọ́lé wọn ìṣòro ni kòtò tí wọn yóò ga tó mi ò giri tí wọn yẹn rìn a wọ́n gbẹ́ bí kéèyàn máa gbẹ́ kànga nígbà tí òkú tẹ̀ ní sunmi tẹ́lẹ̀ ọ̀rẹ́bọ̀wò náà wọ́n máa ń gbẹ́ òkú lè sunmi tẹ́lẹ̀ tó ní wọ́n gbẹ́ tí wọ́n ti máa máa so búlọ́ọ̀kù tó bá sì bẹ́ẹ̀ ṣe dọ́gbó kínní ni ògiri méjì méjì ẹ̀ báyìí ẹ̀ o méjì méjì báyìí wọ́n ni wọ́n ṣe ẹ̀ náà ni wọ́n fi ń kọ́lé ga búlọ́ọ̀kù méjì méjì wọ́n ń kọ́ tó ilé wọn sún sòrò pọ̀ gan tó ṣe fẹ́ rẹ̀ lómi ó lè ṣe máa ń sàgá ṣe kódà kò ní fẹ́yàwó kan ọkọ fọkàn náà àwọn ọ̀gá wa pé mo ti fẹ́yàwó mo ti bímọ gba ni mo ti bí lọ́mọ mẹ́ta tó lọ ọba a nínú oyún lẹ́yìn tí máa ń fẹ́yàwó lọ́dọ̀ sí tàbí hà kó ló fi owó tó fẹ́yàwó ẹni náà bí ẹgbẹ́ náà jẹ́ òun tẹ̀ kó o pé ọ̀padà bí mi ọ̀rọ̀ padà débẹ̀ ẹ èmi ń dàda kí ṣe ten thousand látún fọ́ mú ilé jìkalẹ̀ lẹ̀ tún lè sẹ́ fáwọn obìnrin yẹn ebe kò dé sí ti mọ̀lìkíyà táwọn sọ pé ó kùn dínárì téèyàn fi jalè tí wọ́n gé yẹn lọ́wọ́ nítorí ẹ kó tẹ fóbìnrin ẹlòmíì ò tún máa ṣe àwòrò wẹrẹ pé tí ẹ bá fi rí two thousand àgbẹ̀ ni wọ́n ní kò sí bí ó ti kéré tó wọ́n ti báyọ̀ ó ti kéré Eh, ẹni tí ìnáwó rẹ̀ bá kéré jù làbákà rẹ̀ pọ̀. ẹ dákun ṣé ten thousand wà á kéré nínú wa ní ìlànà lónìí bá fún ten thousand kò lè tó kí fàájì lónìí nìkan ààrẹ fún mi ní ten thousand ọba ní àtìlọ́wọ́sì sọ̀dáàkì kámi òkà lè fi béèrè táwọn máa ń béèrè nìyẹn sínú bá fẹ́ sọ̀dáàkì fóbìnrin ìgbà ni kò ti ju five thousand naira lọ tọ́ba jẹ́ rógùn òdì náírì ọba ní five thousand ó ní yàtí àmọ̀lè ní kéńjì obìnrin mi lẹ sọ pé ń fẹ́ yà wò. nígbà wọn ṣàlàyé bówó yẹn ṣe tó pẹ̀lú ọ̀dọ̀ ilé èèyàn wulẹ̀ láàrin ẹ̀yìn olè ní yíra ẹ̀yìn wọ́n mú yín yàwó rẹ̀ àti kápẹ́ yín lólè ẹ̀ ẹ̀ kan owó lórí ẹ̀ màálù ọgọ́rùn-ún ó dẹ̀ gba góòlù yìí àgbà góòlù yìí wọ́n á sì kọ́ fúláàtì èyí pọ́kì àwọn amú wa lọ síbi ògiri àlàpàlẹ́ eléyìí síbẹ̀ tó jọ àjò lóbìnrin lórí ti inú àdìsù ezerú bẹ́ẹ̀ ló mú lọ à ní láti gidi nínú àwọn ọ̀gá wa yẹn mo á tẹ̀lé lọ lé rẹ̀ ní ọjọ́ ní àwa kí o mo bá ní ìyàwó mélòó lónìí ọlẹ́yọ̀ kẹ́mẹ́ ni mo ní tèmi dé nírú lé tó ní àti fẹ́ mẹ́ta ẹ̀rọ àti lọ́wọ́ á sẹ́ àti àkàtì ò gúnẹ̀ ó ní hádàláyà fàìmọ́ráàtì ó ní ní yóò tó yàwó òun kẹ ilé yóò tó ní àá yóò sùn yàrá mẹ́ta kọ̀lẹ́ kẹrẹ́ ni gbogbo ọ̀tá náà dẹ̀ ni wọ́n tó bẹ́ẹ̀ di ilé ẹ̀lẹ́ pẹpẹ náà ni torí tèṣì tí wọ́n gbà tójú ìkúkú rọ̀ tẹ́lẹ̀ tá a sọ kójú òjò ọ̀rọ̀ léyìn lórí wọ́n tó bẹ́ẹ̀ sì ti gbogbo ọ̀tá wọ́n sọ gbà wọ́n fi gbogbo ẹ̀ yàwó ẹ̀yọ̀ kan náà dẹ̀ ẹ̀rí ọlọ́run sáà náà wà bíbá ìkókọ́ ọlọ́run bá rí ọlọ́run sáà náà wà ìjọba máa ń rìn wọ́n lọ́wọ́ wọ́n lè kó oúnjẹ tó di kódà wọ́n máa ń hundred two hundred wọ́n á lọ kọ́lé ilé yẹn pọ̀ wọ́n fẹ́ yàwó fún wọn wọ́n wá iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n lè máa fi pa ọ́dà wọ́n wá fún wọn á sì fún wọn lówó díẹ̀ wọ́n máa fi lò tẹ̀lé tó tí wọ́n lè bá ti wá náwó fún ìyá àti bàbá náà gbogbo fámìlì tó wọlé fún pọ̀ ah alhamdulilayi kíyàn tó ṣe kí ni o kíyàn tó kú síta irú àwọn àpọ́n ẹ̀ bí ọmọ akẹ́kọ̀ọ́ bí aláìní ẹ̀mí tí ò yàn tí ọ̀jẹ̀ tó a ti parí báwo birrul aqrabi fal aqrabi ṣíṣe dáadáa fún alásùnmọ́ bí wọ́n ti ń súnmọ́ra wọn sí ṣùgbọ́n káàdó ká tó bọ́ sínú báàbù mi alásìkò yìí sọ fún wa kí làgbọ́yé tó wà nù hadith yìí gan àgbọ́yé mẹ́ta wà mbẹ́ àgbọ́yé àkọ́kọ́ kéèyàn náwó lórí ara rẹ̀ kéèyàn náwó fáwọn ọmọ rẹ̀ kéèyàn náwó fún gbogbo àwọn ẹni tó wà nírọ̀ha rẹ̀ tó wá ní àbíyèlé sẹ́nẹ̀wó tí mo lẹ́yìn mo fi ṣèjọ́sìn mo fi ń wẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun dẹ̀ fi tẹ̀lé àti ọlọ́run ẹ̀rí ó sì máa jókòó kọ orí àtẹ̀fẹ́ fún lóòótọ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀. déèdè ní ìnáwó yìí déèdè ní síbi pé tí ìyànbá ni ìyẹn lè ka kùkù lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ ó tún wá ní oṣù àgàlàdà. àgbọ́yé kejì òun náà ní pé hadith ń ṣe lójú kòkòrò ala taqdimil aqarib fi sadaqa tá a bá fẹ́ ṣe sàárà kákọ́ jẹ́ ọdọ́dọ̀ mọ̀lẹ́bí náà dípò wọn bá ṣe ga sí nípa bí wọ́n ṣe jẹ́ mọ̀lẹ́bí sí yẹn ìyá rẹ̀ làkọ́kọ́ oúnjẹ dáadáa méjì ọdọọdọ ẹ wàá jẹ yọkàn dọdọ bàbẹ ọ wàá sẹ máa pin lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àgbọ́yé kẹta tábà nù àdìsí òun náà ni pé inna sadaqata ala al-aqarib ìṣe sàárà fáwọn mọ̀lẹ́bí òun lọ́lọ́lá ju ká ṣe é fẹ́ni tó jìnà sí ni lọ. ká sì sàárà fẹ́ni tó jìnà sí yẹn sàárà ni ó ṣùgbọ́n ti mọ̀lẹ́bí lọ́lọ́lá jù. a tún wá bọ́ sí báàbù mi ojú ọ̀nà mi nìyí ká tẹ̀ ní hadith tó lórí ẹ̀ ẹ̀dọ̀ àyín fún jíjẹ́n hadith tó lẹ paríparí ni. kí على قوم fihim qati'u rahim ìkẹ́ òní ń sọ̀kalẹ̀ táwọn ọ̀jọ̀ kan tí ẹni tọ́jà fún mọ̀lẹ́bí bá ń bẹ láàrin wọn lẹ́yìn náà bá wo hadithi ah, ẹ dìrí pé tó kí la gbé kí la jù kí la wá kà wá ìdí ń da mọ̀lẹ́bí ìdèmí pọ̀ òun yóò dá pọ̀ kí ló wá kẹ̀mí ń bẹ́. ẹ̀yin àbá aládé sẹ́mọ̀ yìí pé sínú àwọn kan tẹ́ nǹkan nu yìí pé sínú àwọn kan tó lè fi ọ wà mbẹ́ ádámù ádámù ẹ̀kí ọ̀rọ̀ yẹn yàní kàlámù gẹ́rù máa kú ẹ̀ ọ̀rọ̀ bí ọ̀pá làákà yìí mu tọ́lù kí àhàzà fàáyìn àníyẹ̀sà bá wà tí wọ́n ní orí bí yìí tẹ̀ jìnnà yẹ́nyẹ́ kí ẹni tọ́lọ̀ ń dídì gbèsè rẹ kó wí ah, ah kí la wá gbé kí la jù. tàbá wà dúpẹ́ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan sáà ní rẹ́ni tí ọ̀dà kú mọ̀lẹ́bí pọ̀ torí bẹ́ẹ̀ àbá ní rí kẹ́ ah àgbà ràyìn ràyìn ọ̀rọ̀ bá nìyẹn ti yé yóò ti sọ lólòdò hadith wà ṣùgbọ́n àdéhìí tó wà lórí pé ẹ̀ṣẹ̀ yẹn lè rán lọ mí ọ̀wọ́n ni ádámù al-amr. بالمعروف ونهي عن المنكر أبو بكر الصديق رضي الله تعالى عنه قال أيها الناس أيها إنكم تقرؤون هذه الآية أي من كايا يوم ما بقى بغير هذه كذي ما تو كل آية أنا ها لا يضركم ها من ضل إذا ها إذا اهتديتم ولكون رباين ẹni yóò tó bá sínú ẹgbẹ́ àtẹ̀yìn bá ti mọ̀ rẹ̀ ọlẹ́yìn máa ń tu bá mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe tu yìí kọ́ o ó ní àwọn èèyàn òun gbọ́dọ̀ sọ̀tàlá sọ wípé àwọn èèyàn ẹ́ wọ́n bá rí alábòsí tí wọ́n wá gba lọ́wọ́ wípé má ṣàbòsí mọ́ a ó ṣẹkẹ́ àníyàn mọ́hùnmọ́hùn bí ìkọ́bí mìn ó súnmọ́ kó ṣe pé ńgbà tí jíyà ọba dé kó kó àwọn olóòótọ́ yẹn náà kó kó wọn bá lábòsí ìyẹn àìpàṣẹ dáadáa àìkọ̀ nípa ìwà àbàjẹ́ ló lè jẹ́ kí ẹlòmíì kún rẹ̀ yẹn. ọ̀rọ̀ yẹn ń gbé adé rẹ̀ yẹn. ṣùgbọ́n pé ẹni tó jákun mọ̀lẹ́bí wà láàrin wa torí dé ìkẹ́ ọ̀hán nígbà yọ̀ èmi dé tàbá láti ẹni tà bá mọ̀ àdìsí dé sọ fún àdìsí àbí sàyẹn tẹ̀lé kọ̀dé kí lóun sọ wọ́n ti mọ̀ ọ́n àmì ń kò mú ń karọ́ àlè ọ̀gá yé irun bíyẹ̀ dẹ̀ ẹni wọ́n bá rí ohun tí ọ̀kẹ́ pọ̀ tó dẹ̀ màmọ̀ dájú pé mú ń karù lélẹ̀ bíi kájákun mọ̀lẹ́bí orí pé mú ń karù kọ́ fọwọ́ rẹ̀ yìí tí o bá nípa kó fa hún ẹ̀ tí bá nípa kó ẹni tí wà ń mọ̀lẹ́bí ya àmọ́ kí ni wá wàhálà sí wa tóbi ò ní wa lẹ́yìn náà sì ń gbọ́ yé nípa àṣẹlẹ̀ àwọn àwọn sáré ẹni pé nìkan ṣé kí ni ọ lọ́gún rà kàn rin wọ́n fi wá jẹ́ pé fàdámdàmà alẹ́ ìmọ̀rọ́gún wọn ni ibi kó tó di pé wọn gòdárù kúnra kún mi kájẹ nítorí obìnrin tóun fẹ́ fẹ́ ló fi kúnra kún mi tiẹ̀ obìnrin tágbára rẹ̀ ò lè ká ẹ olówó ó ní ọdẹ lókìkí ọlẹ́wà nílùú ẹ ọwọ́ àti lèkì ọwọ́ rẹ̀ ọba gbọ́dọ̀ rọ ṣẹlá fún mi kò ṣẹlá fún mi obìnrin bá ní sóògùn ọba ti gun òun ti dẹ̀tọ́ fún ẹ ọlọ́run oògùn torí abo ń jẹ ṣùgbọ́n kó tó di kó wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu gbogbo àwọn aráàlú pátápátá kí a fẹ́ gbọ́ra kúmi alọ́wọ́ sí à bọ́ọ̀ ló ti àrọ̀ màá wà sí ẹran kájọ máa pọ́n mi mú à irú ta ní jẹun dájá ń jùrù èyí ò lè ṣeé ṣe wọn ò sọrú Yorùbá bẹ́ẹ̀ ò lọ́dí wọn ò sọrú Yorùbá bẹ́ẹ̀ ẹ̀yẹn náà má di tàwọn òtúyẹmí mọlákì òtúyẹmí ẹ̀ẹ́kìnrin wọn ò wúrò eléyìí láti ẹ̀fẹ̀ wọn ò wí yá àlejò máa pọ́n mi mú hánàlá bóun ti bọ́ ọ̀tà nìyẹn lóṣèlú nígbà tí àyà yẹn sọ ní ìdìbò àṣà. ẹ̀ṣọ́ ó dìde gangan pé ẹnì tó níbẹ̀ kìí ṣe pé báàṣà ń báàṣà ó dìde gangan tó ta pẹrẹ tó ṣe gangan lọ báyìí pé bí kí wọ́n máa ṣàyẹ̀ pé alágídí alágídí kí òun náà máa gbé pa. ẹni tó sori ibú jù ó fi ẹ pé kó lo gbogbo wọn pátá olórí burúkú ni wọn sùn mọ sí ẹ ló jù gbogbo wọn jọ ló ti wá títí dìgbà yẹn tí a bá rí àwọn èèyàn ẹgbẹ̀rún báyìí wọ́n dẹ̀ kójọ lórí yẹn gan lọ pa gbogbo ọpá tá ni wọ́n pa nù sẹ̀ríà títí dòní olónìí. ẹ sì mọ̀ pé èèyàn kan náà ni ó sì lọ pa ó ṣùgbọ́n wọ́n sọ pé à ń lọ pa á nì wọ́n bá dìde ọyẹ nsó afẹ́ lọ pa á nì wọ́n bá tẹ àwọn òbí jamala wọ́n kóra wọn jọ lọ wọ́n kó lọ bẹ̀. èèyàn kan lọ́wọ́ fèsì báyìí lọ́sàn aládàá gbogbo wọn yẹn pátá nù fi sẹ̀ríà wọ́n bá rí wọn kà gbogbo pátá wọn gbọ́dọ̀ pa. ẹ̀rí so láti wá sọ wípé ìkẹ́ òní sọ̀kalẹ̀ síjọ kan sí ẹni tí ń jákun mọ̀lẹ́bí tó bá wà láàrin wọn ìyẹn ni wípé táwọn ẹni yẹn bá mọ̀ fún ọba kọ̀ ó súnmọ́ bí àbá ń bọ̀ kọ́kàn wọn. tó di ẹ̀hẹ́n ṣùgbọ́n pé ọkẹ́ wà láàrin wọn lásán ìkẹ́ ìrọ̀ o ìrọ̀ o ìrọ̀ ni hadassah ni Ubaydullah tẹ̀síwìtẹ́lẹ̀ náà. hadassah ni Ubaydullah bin أخبرنا سليمان أبو جام قال سمعت عبد الله بن أبي أوفى يقول أن النبي صلى الله عليه وسلم قال إن رحمة لا تنزل على قوم من قاتل رحمة wọ́n ní Ubaydullah ibn Musa wọ́n sọ fún wa yìí pé fún wa nírò Abu Idam onímọ̀gbọ́ Abdullahi ibn Abi Awfa wọ́n ń sọ sọ́lá yìí ìkẹ́ òní sọ̀kalẹ̀ síjọ kan tí bá ń bẹ láàrin wọn kọ́ sí wọn rọ́ọ̀kì àfọ pé hadith yẹn dọ̀yìn fún ìdàn ọ̀lẹ̀ yẹn yẹn tí ò tiẹ̀ ní pé ẹ̀jẹ̀ adọ́gbọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n ti yé òsè dọ́gbọ́n kankan sí rárá ọ̀lẹ̀ pátá ni ọ àtìtì àwa náà sì ti mẹ́nu bà díẹ̀ níwọ̀n bá nǹkan tọ́lọ́run ní kó yé wa táwa ní obìnrin yìí pé kíní yìí kò kò mú ń dòótọ́ àwọn kíni tiwa mẹ́ wọ́n bá tẹ̀ sí pa àmọ́ àpẹ̀kẹ́lù ó súnmọ́ sí àbámbọ̀ kọ̀ọ̀kan yẹn tó ti yé ọlọ́run kí ó má jẹ wá níyà. báàbù mi tún ni báàbù ismu ọ̀sẹ̀ ẹ̀rọ̀hìn ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni tó bá jákun mọ̀lẹ́bí bóò ló ṣe tó. ọ̀yà. حدثنا عبد الله بن صالح قال حدثنا الليث قال حدثني عقيل عن ابن شهاب أخبرني محمد بن جبار بن مطعم أن جبار بن مطعم أخبره أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطع الرحم آه wọ́n ní abdullahi ibn sọ́ọ́lẹ̀ ọ̀sọ̀ fún wa yìí pé aláyé ọ̀sọ̀ fún mi òun náà sọ pé ọ̀kẹ́lẹ̀ òun náà sọ fún mi pọ́wá látọ̀dọ̀ ibn shihab wọ́n ní muhammad ibn jubair ibn mut'im òun náà fún mi nírò pé jubair ibn mut'im ó fún òun nírò pé òun gbọ́ ọlọ́dọ̀ títí ọlọ́wọ́ sọ̀sọ̀ yìí láyé ìdíkọ́lù lè jẹ̀ nẹ́ta òní wà lù jẹ́ náà kọ́ọ̀tì ọ̀rọ̀hìn ẹni tí bá ń jákun mọ̀lẹ́bí ẹ̀rí kó wúwo sísan láì ní tó nẹ̀fẹ́ nu ọ̀fìn ẹ̀yí pé kọ̀tí àtúrọ̀hìn nìkan kẹ̀bí rọ́tún ní nkàbá irin sọ̀nù ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó ṣe pé téèyàn bá ronú pìwàdà lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́ bá ní kílódé tó sọ pé kẹ̀bí rọ̀ ó ní bẹ́ẹ̀ ni nígbà nẹ́bí sọ pé láyé ìdíkọlù lè jẹ́ nẹ́tà ọ̀ọ́sì ọ̀rọ̀ àhìmí òní wà ló jẹ́ nẹ̀ ẹnì yóò tó bá ń ṣe kíni o tí bá ń jákun mọ̀lẹ́bí gbogbo ohun tá a bá sì ti ń gbọ́ kò ní wà ló jẹ́ nẹ̀ yọ wọ̀ rẹ ìbíjìnà sáánú ọlọ́run kọ́ máa bá omi èyí gbẹ́sẹ̀ ní ńlá ni tíyàn bá tún bá lórí ẹ̀ tíyàn lọ sí bẹ́ẹ̀ bọ́ lọ́hùn ọ̀rọ̀ yẹn léwu pọ̀ ẹ̀rẹ̀ نعم حدثنا حدثنا وزاد بن منهال قال حدثنا شعبة قال أخبرني محمد بن عبد الجبار قال سمعت محمد بن سعد أنه سمع أبا هريرة يحدث عن رسول الله صلى الله عليه وسلم قال إن رحم ابن الرحمن تقول يا رب اني بمنك يا رب اني بمنك يا ربي إني إني أجيبها على قدر أن أقطع من قطعت وأصلع من وصلت. ẹ wá rí nípa hadithi tá a kà lẹ́ẹ̀kan pé láì dè kó lè jẹ́nẹ́tà kọ́ sí ọ̀rọ̀hìn kò ní wà lè jẹ́nà ẹni tó jákun mọ̀lẹ́bí. wọ́n ní dábàá yẹn nínú àgbáyé tá a bá ń bẹ̀ ó ń sọ fún wa bí ẹ̀ṣẹ̀ ẹni tó jákun mọ̀lẹ́bí pẹ̀lú pé kò ní wà lójánà ṣùgbọ́n alimami Nawawi ju rahimahullah àtẹlómi nù àwọn afa àsúnà wọn ní àìwà lójánà rẹ a lè gbé lórí ẹni tó ṣe yí pé ó ń jákun mọ̀lẹ́bí ó tún wá gbà yí kọ́ lẹ́tọ̀ọ́ bóun ṣe ń ṣe yẹn. wọ́n la tún lè gbé hadith yẹn lórí wípé táwọn èèyàn bá ń wà lójẹ́nẹ̀ yóò máa rí wọn báyìí kò ní wà lójẹ́nẹ̀ máa ka tètè pẹ̀lú àwọn ẹni iwájú ẹ̀ẹ́dì gbọ́ mi ẹni yìí kírun ó ṣe gbogbo àwọn tí olóore téèyàn máa ń ṣe oṣù mọ́kànlá mọ̀lẹ́bí kan fáwọn ọmọ ìwọ̀n ẹ pé àwọ̀ ẹ pé gan kódà ó tún lówó yọ zàkà mọ́kànlá mọ̀lẹ́bí pọ̀ wọ́n la lè gbé àdéhùn yẹn lórí wípé ẹni tí bá tún ń ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ pé bóun ti ń ṣe yìí náà lọ́sọ̀nà ọgbà pé ẹ̀tọ́ ni ohun tóun ń ṣe a sì tún lè gbé lórí wípé òní wà lójẹ́ náà yẹn máa sàdìkìn pẹ̀lú àwọn ẹni iwájú ẹ wàá rí hadithi míì tí wọ́n kà fún wa sí hajjaj ibn minhaj wọ́n sọ wípé ṣọ́nbà bá wa sọ̀rọ̀ wọ́n ní muhammad ibn abdul jabbar ó fún mi nírò pé mo gbọ́ muhammad ibn kaab sọ́sọ́ yìí pé anẹ àbí anẹ́hù pé òun kẹ̀dí gbọ́ àbí ọ̀rẹ́rọ tí mú ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ títí ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam wípé iná rahima àti káró èèyàn tẹ́lẹ̀ mọ̀lẹ́bí okùn bí ṣẹ́jìnẹ́tún egbò mínà rahman sọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àjọkẹ́ ayé. wọ́n ni mọ̀lẹ́bí tá a wá wí yóò máa sọ pé wọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá mi o ìní ìdòlẹ́mùtò yàrá àwọn yẹn máa ti bò mí sí ẹlẹ́dàá mi ìní kòtẹ́ǹtò yàrá ọbẹ̀ ẹlẹ́dàá mi àwọn yẹn máa ti ń já mi yẹ wọ́n mí bọ̀ ni wọ́n já mi ìní ìní yàrá wọn yóò sàtún máa àwọn yẹn sùn máa ti báyìí báyìí fún ọlọ́wọ́n bá wá dá mọ̀lẹ́bí lóhùn yìí pé alàtẹ̀rùkọ́wọ́nẹ̀ alàtẹ̀rùkọ́yìnẹ̀ àná akọ̀tọ̀ àmọ́ nkọ̀tà kí ló ń wulẹ̀ ń fẹjọ́ sùn tí wọ́ yọnu sí kí n jákò lọ́dọ̀ ẹni tó bá jákò lọ́dọ̀ ẹ̀ kí n sì dàpọ̀ mẹ́ni tó bá dàpọ̀ mọ́ eléyìí àlàyé ẹ̀ ti lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú àwọn kẹta àtàkùnwá tẹ́lẹ̀ ṣùgbọ́n hadith yìí kìí sòun lọ gbádùn gbádùn pẹ̀lú hadith yìí ni wọ́n sọ pé hasanun لغيره إيه. نعم حدثنا آدم بن عبد الإياس قال حدثنا ابن عبد العزيز قال حدثنا سعيد بن سمعان قال سمعت أبا هريرة يتعود من إمارة الشريان والفقهاء فقال سعيد بن سمعان وأخبرني ابن أسلم الجهني أنه قال لأبي هريرة ما آية ذلك قال أن تقطع الأرحام mọ̀wé. wọ́n ní lábẹ́ ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún ẹni tó bá já fún mọ̀lẹ́bí. wọ́n ní hadathana Adam hadith eléyìí òun gbádùn. Adam bin Abi Iyas wọ́n ní hadathana Ibn Abi Zikri ó ló bá wa sọ̀rọ̀ ibùdó àbí ìdíjìdì mí pé lọ́mọ ọmọ bàbá àkókò má pè bẹ́ẹ̀ o lọ́dí ẹ mọ̀ bí alásùn náà látọ̀ alẹ́ àìsúmọ̀ orúkọ tọ́wọ́ ni ọmọ bàbá àkókò má pè bẹ́ẹ̀ o. wọ́n ní hadathana Sa'id ibn Sam'an ó ní mo gbọ́ Abu Hurairah tí ń wá sọ mí ní ìmọ̀ra ti sibiyan wọ́n ti sàhà ibi ọlọ́run mo máa ń wá sọ nípa dídì máa so lórí àwọn ọmọ kéékèèké ó ti pọ́ ọmọ kékeré ní ọmọ adarí wọ́n tún fa ha àtàwọn akọ̀dà hànàlá àwọn akọ̀dà wọ́n ní sọ̀bí yìí nìyí dùn ẹlẹ́gbẹ̀lẹ́ ẹni tí ò tí ì tọ́mọ tó ti gbọ́n ni wọ́n ń pè ní sọ̀bí ẹ̀rí tẹ̀síhù ní akọ̀dà òun ni kàfífù láàkìlì ẹni tí làákàyè rẹ̀ fúyẹ́ tí ròrí rẹ̀ ò mú ẹ̀rí fọkọ́lá sàyìn ìbùnú sàmáàní sàyìn ìbùnú sàmáàní wà sọ báyìí pé ó fún mi nírọ̀ ìbùnú hasanata alijuhani wípé ó sọ fún àbí ìfọ̀rọ̀ yìí pé mọ́ ayatu zalika kí ni àmì káàfì mọ̀ wípé àwọn ọmọ kéékèèké ti ń darí àtàwọn akọ̀dà ẹ̀rí ọ̀nà lọ ọlámì táàfì mọ̀ ní í pé àtòkòtò alhaf tọ́ba ti di pé àwọn èèyàn ń já fún mọ̀lẹ́bí o ti mọ̀ yí pé gbà tí àbúrò ẹ̀rọ wa sọ rẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nìyẹn àsìkò yẹn ti wáyé nìyẹn tí wọ́n bá ti ń já fún mọ̀lẹ́bí àsìkò yẹn ti ṣẹlẹ̀ nìyẹn wọ́n yóò tọ́ alimọ́wé ajá sí pé ẹni tó ṣìnà làwọn èèyàn ń tẹ̀lé àsìkò yẹn ti dé nìyẹn wọ́n yóò lè mọ́ ìṣèdó tó sì já sí pé ẹni tí ń tọ́ni sọ́nà àwọn èèyàn wá ń yapa rẹ̀ àsìkò yẹn ti dé nìyẹn ọkẹ yìí bí kìí ṣèṣì bí àní àní àṣàdá ṣé ọmọ kékeré gorí àga lè fa ọba tí ní làákà yẹn lórí ẹ bá ti pé ó lè máa darí ẹ ó lè máa darí wọn lẹnìkan dìde bíi àbí ìfọwọ́ra pé kí lámì rẹ wọn lámì rẹ nìyẹn táwọn yẹn bá ti ń jákun mọ̀lẹ́bí àsìkò yẹn ti dé bẹ́ẹ̀ ká máa wà sọ táwọn ẹ̀ máa sọ pé àwọn obìnrin láti mi ní ìmọ̀ràn ṣìbíyàn wọ́n tún fáhà ẹ̀rí ọba ti di pa ń jákun mọ̀lẹ́bí à ń tẹ̀lé ni tó ṣìnà ẹ̀rí pé yẹn lọ pọ̀ jù <laughs> lásìkò dára wà yìí. ọmọ yẹn fẹ́ sèwé àyàn gẹ́gẹ́ fọ́mọ kékeré kẹ́ ló di ti gbà lérò ẹ̀wẹ̀ àwọn ẹni táwọn yẹn ń tẹ̀lé sí ẹ̀lmọ́wòye ẹni tó ti sìn ẹ̀ báyìí àwọn yẹn dẹ̀ ti máa máa fọ́lọ̀ ẹ̀. àwọn kan máa ń sọ wípé ẹni tó mọ̀nà lọ́yẹ ká tẹ̀lé wà jáde náà sòrò àtúgbà àwọn yẹn ní sí ìbànújẹ́ làwọn rí ẹni tí ọmọ náà wọ́n tẹ̀lé ó dáa tó máa rí láàrin wa mí táwọn máa ń ṣe ti sábà ara wa sí súnà ẹni tẹ ilé bàbá yìí ni wọn máa gbà láàfa ìwọ náà látijọ́ tó ti wà ní kéwú tó ti ń gbọ́ ànẹ́bìrì ọlọ́run wí káàkiri tó ti ń gbọ́ látijọ́ ẹ̀ tí ó yẹ kó tún pẹ̀lú eléyìí láàfa. aláyè subhanallah alazim ìyẹn tẹ wá bú ó dẹ̀ bá túlẹ̀ báyìí kí ti fáárì kù ni wọ́n máa gbọ́ lọ́pọ̀lọpọ̀. oníkìtì pa ẹ̀rọ ìpè buhari ọmọ yín sálọ́mọ máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà tọ́ ayọ̀ lẹ́nu pé àwọn ọ̀rọ̀ rẹ̀ tí máa ń sọ yẹn ó lè sọ pé dá ń lè. ẹ̀gbọ́n nǹkan tó kẹrin náà wà fẹ́ sọ. ó ní wọ́n sá mu àǹkọ̀ bí kàlámì ẹ̀ńdà sìmọ́ ìlẹ̀kọ̀bíhì ṣẹ̀rí kò ń lè kọ́ eléyé fàǹtẹ̀bẹ̀ wọ́n esi máa kà tó ń etí etí ìgbọ́rọ̀ ẹ̀fọ́ à ń kọ́ jọ nke lọ́nà ra gẹ́gẹ́ bí fáárì ó jẹ́ ìgbẹ̀lẹ́ léèrè ó ṣe mí ní ìdí ọlámi olùjẹ́ ìsinmi káfẹ́ ó ní aláṣẹ ní darí àwọn ọmọ ogun kẹfẹ́rí àgàlà wọn ní ìtẹ́ bàbá ànẹ́bí wọ́n wà lè wọ́n wọ ọ òun ni wọ́n ń gbọ́ bàbá ẹ̀ síbi yẹn ta kẹ́yìn ni lóbi àwọn àwọn èdè tọ́ba ló wọn kà yà kí wọ́n làwọn ọ̀gbọ́ ìyẹn tún kọ́ tọ́ba ló fẹ́ kàdíìsì pé jẹ́ kàdíìsì kan ó sì lè jáde wọ́n làwọn ọ̀gbọ́ torí onípẹ́ kò ní jì tí ó fi kà á padà darú mọ́ yẹn lọ́wọ́ yóò kì kíní burúkú rẹ̀ yẹn yóò kì í bọ̀ òun ló bá tọ́ba dí àtọ́wá bá ọ̀rẹ́bà yìí tó ń sọ pé ọ̀fíìlà ọ̀fíìsàmà ìlà ọ̀fíìsàmà ìlà Ọ ní ìdí kura náà ní arụ ọ̀dà arú àbí ọ̀dà arú ṣé la sì ní ṣé tùmọ̀ rẹ̀ ní pọ́lọ́hùn kẹ́ wà ní kíni o wọ́n wà ní ọ̀gẹ́dẹ̀ sì ṣe ó wà nílẹ̀ mélòó òun ní òsì ní sọ pọ́lọ́hùn pé méjì. fi ṣe pé èèyàn kàtún etí sọ. ń bí hìlì kàlámì kúrò níbi ọ̀rọ̀ burúkú fa ìnẹ́kà àìndásímọ́ ìlìkọ̀bíhì torí ìwọ tó bá bẹ̀rẹ̀ sí ní tẹ́tí gbọ́ láburú ṣẹ̀rí kò ń lè kọ ilé fàǹtẹ̀bẹ̀ ẹ̀ múrí gbé náà rí. wọ́n padà máa kẹ́gbẹ́ ẹni tí bá ń sọ náà níyà sáájú o sọ́ra rẹ o sọ́ra rẹ o ìgbà téèyàn rí bí àwọn sibian àti sùfáhà wọ́n ti ń darí. òun náà ní ká máa jákun mọ̀lẹ́bí wọ́n tún tọ́ àlùmọ́wé ká tún máa tẹ̀lé ẹni tó ti sìn náà ọgbà tí ẹni tó bá ti ń gbòòrò ẹ̀ ó ti gbà òní tó ti lọ́ọ́ fi sọ̀rọ̀ ń ta torí òkúkú mẹ́ ọkàn bọ́ta máa lọ wí pé ẹ kíní báyìí sì rí bẹ́ẹ̀ nú ẹ̀sìn kíní báyìí tó sì gbọ́ lẹ́nu àlùmọ́wé wọ́n wọ̀nyọ́ ọ̀sọ́lì mọ́ṣẹ́d ọwọ́ ajá sí pẹ́ẹ́fì tí ń tọ́ni sọ́nà báyìí ká máa yà pa ẹ̀. àfẹ́rẹ́ báwọn sìbíyànù ti ń darí nìyẹn àti gbọ́dọ̀ wá sọ ń pa ẹ̀ àwọn sùfàhà ti ń darí nìyẹn wọ́n sì ń darí ń náà ni jẹ̀ níyẹn nú ara bíbí òkọ mọ́ ọ̀rọ̀ yìí ah, eh, ó súnmọ́ ọjà bíi pé àfàwọ̀ àbúrò ẹ̀rà wọ́n gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ lẹ́nu àmẹ́bí ni. wọn ọ̀kẹ́rẹ́ ti sọ fún wa tọ́rọ ní ìṣègbè lọ́rọ̀ kí ni ṣàròtún nínú aṣọ ti sá tọ́ tàbí kí fìrà sá wọn sì lágbára orí fìrà sá àwọn ẹni ọlọ́run ní máa ń rí nà báyìí pẹ̀lú mọ́lẹ̀ ìmọ́lẹ̀ máa ń wà pẹ̀lú ẹ̀ wọ́n wo sáàkùn wọ́n fi sọ̀rọ̀ yẹn o lè jẹ́ fìrà sá náà ló lágbára débẹ̀ tọ́ ọ̀rọ̀ yìí sàlálà àti àgbẹ̀ àbúrò rẹ̀ rà ọ̀sọ̀ bẹ́ẹ̀ báàbù mi nìyí. ìyẹn náà gbádùn ṣùgbọ́n àti kàrí tẹ́lẹ̀ òní bábọ̀ àkóbẹ́tù kọ́ọ̀tì ẹ̀rọ ìní ìdóníyà ojú ọ̀nà tí ń sọ fún wa wípé ẹni tó bá jákun mọ̀lẹ́bí ẹ káṣí má gbàgbé dá yẹn ń fún wa náà ni pé ká ká má ojú ẹni eléyìí ọfẹ sọ nípa ìjìyà tí ń bẹ fẹni tí ń já fún mọ̀lẹ́bí lórí pé jìyà yẹn dẹsì máa dé ba láyé ń bí báyìí ọyà àti kàtẹlẹ. حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا عيينة بن عبد الرحمن قال سمعت أبي يحدث عن أبي بكرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أحرى أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة a ti kàwọn eléyàn tẹ́lẹ̀ hadasana adam hadith tó gbádùn wọn ní dábàá lọ wọ nọ́mbà twenty nine a kàn rọ ẹ níbẹ̀ nínú àwọn kẹta fi kàtà kàdé sẹwìn dábàá wọ twenty nine àwọn akàn bẹ wọn ní hadasana ṣọọba ṣọọba bá wa sọ̀rọ̀ pé ọyẹyìnà ọmọ abdulrahman wọn náà bá wa sọ̀rọ̀ pé mo gbọ́ bàbá mi ti ń sọ nípa àbí bẹkẹrẹta olùdíje ọlọpàá pé kò sẹsẹ kan. èyí tó ṣe pé ó ń lẹ́tọ̀ọ́ ẹ́ ta lè sọ wípé ó jẹ́ pàápàá pé ọlọ́run máa kánjú jẹ́ yẹn níyà rẹ̀ láyé sí báyìí pẹ̀lú ohun tọ́lọ́run fún tọ́jú pamọ́ fún fil akhirah lọ́run subhanallah mọ́ọ̀mì zambin ọ̀sẹ̀sẹ̀ kankan àhọ̀rọ̀ ta lè sọ pé ó fi ń jẹ́ pàápàá àníyàn ajìlọ́lọ́hù tọ́lọ́run bá kẹ́jú jẹni tó bá dẹ́ṣẹ̀ yẹn tí ó kẹ́jú jẹ níyà rẹ̀ láyé bíbà yìí. máa mọ yòdákàrò lẹ́hu àfẹ́rọ̀ pẹ̀lú ohun tá a tún tọ́jú pamọ́ fún nú ìyá lọ́rùn. wọ́n fi hàn pé yóò jìyà ayé yóò jẹ tọ̀run àti ta mi ń kọ́ sí aṣọ́rọ́ ìjákùn mọ̀lẹ́bí ni o ìyá ayé àti tọ̀run ní bẹ́ẹ̀ wàlúbàwé àti èèyàn ó jìyà rẹ̀ láyé ìyẹn dẹ̀ tún máa jẹ́ níjọ̀gbìn dàlọ́ kẹ̀yàmà àti tọ́lọ̀ ń bá fẹ́ lókun àti wí sẹ́yìn tẹ́lẹ̀ nítorí ẹ̀nà ìdí kọ́lọ̀ ògùn lórí ẹ̀. báàbù mi nì wọ́n ní lẹ́yìn sẹ̀lúwà sílú bílmùkáfíì kì í ṣe ni tí ń damọ́lẹ́bí pọ̀ òun lẹni tí ń sọ wípé nígbà tí mi kó mọ́ǹjì ló ń kọ́ ìbákò kan ló fún mi nígbà tó ń náà fẹ́ kó mọ́ lónìí mi ní òfun lápò kan eléyìí ni ọ̀dà pọ̀ o. أيا كعديد دينو رأي حدثنا محمد بن خطيب قال أخبرنا السفيان عن الأعمش والحسن بن عمرو وقصده من المجاهد عن عبد الله بن عمرو وقال سفيان لم يرفعه لم يرفعه الأعمش إلى النبي صلى الله عليه وسلم ورفعه الحسن وقصده وقصده عن النبي صلى الله عليه وسلم قال ليس الواصل في المكافئ ولكن الواجل الذي إذا قتاد رحمه قطعت آه نعم الذي إذا قتاد رحمه رحمه فاعله نعم ولكن حدثني محمد بن كثير محمد بن كثير صفوا ibi sùfìàní fún wa nírò látọ̀dọ̀ amosh àti hasan ibùn amor àti fitiru látọ̀dọ̀ mujahid látọ̀dọ̀ abdullahi ibùn amor wọn ní sùfìàní sọ wípé lam yarfa lam yarfa ahul amash ìlà nàbí ó ní àmọ̀ṣù àmọ̀ṣù kò gbádìí tì í lọ bá nàbí ṣùgbọ́n hasan lọ gbé bá nàbí àti fífẹ́ ipò wa látọ̀ tàlà tí ànábì sọ yìí pé lẹ́sẹ̀lúwà fẹ́lú bẹ́lmú káfíì kìí sẹni tí ń da mọ́lẹ́bí pọ̀ òun lẹ́nu tó ṣe pé wọn tó ṣe fún mi èmi ní àṣẹ mi ìdẹ́ni jẹ́ ó lé sí ẹ̀ tí mi ìyẹn ọ̀dà mọ́lẹ́bí pọ̀ ìyẹn ọ̀dà mọ́lẹ́bí pọ̀ o ẹ̀rí ó ní walakinna al-wasila alladhi ṣùgbọ́n ẹni tá a lè sọ pé ń da mọ̀lẹ́bí pọ̀ lẹ́nu tó ṣe wípé idha quti'at rahimuhu tí wọ́n bá jákun mọ̀lẹ́bí wasalaha òun máa dà pọ̀ òun ń ṣe kò mú wa ọ̀wá fún ó bímọ wọn ní nǹkan ọkàn kí ọ lásán kódà ó tún ọ ló ń jẹ ọ lọ àbí kò tí ẹ̀rí níjọ́ tó ń wá bímọ ọ̀gbọ́dọ̀ sọ pé èmi náà lọ jẹun ń sì yípo tó báyìí pé wọ́n fẹ́ lówó tó lè bu fún lówó ó lè jẹ́ kó tó di pé yóò dóúnjẹ lẹ̀ àbí lẹ́yìn oúnjẹ asùlẹ̀ àádà tábà ti di pa fi ra wa lọ́wọ́ náà ni kò sílẹ̀ ìfín bẹ́ẹ̀ tó ti yé sùnmọ́ àgbọ̀rọ̀ máa tọ́ lábà rẹ̀ táwọn sọ pé àgbà lágbájá ń tòde iye báyìí lọ́gbọ́dọ̀ mú wa àti kìnní báyìí gbọ́dọ̀ mú fún un gbọ́dọ̀ pé àádà wa ni pé àágùn rẹ ni ní nǹkan ó lè jẹ́ kó tó gbọ́mọ rẹ̀ ó lè jẹ́ lẹ́yìn ọmọ lòpọ̀ fẹ́ fún un ní nǹkan bábà ó lè fún sílẹ̀ ìfín bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n náà wá wò pé ńgbà tèmi ń ṣe tèmi ńkọ́ ó lè má nì ó lè fẹ́ fún ọ̀gá kó má nì nǹkan fẹ́ fún ọ tó dẹ̀ mọ̀ pé kò sí fún ọ tó tọ́ yẹ kó rìn ọ lọ́wọ́ kò dẹ́ni ó mọ̀ lẹ́jọ́ ọlọ́run ní kọ́ wà fún ọ oúnjẹ tó ń ṣe tó sì rí pé wọ́n máa ní bùkátà ìyẹn lè fún ìyẹn lè fún so ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ wọn lọ tó ṣe pé tí wọ́n bá jákun mọ̀lẹ́bí ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò ṣe dáadáa fóun ṣùgbọ́n òun ṣe dáadáa sí wọn ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ nìyẹn ẹ̀rí wọn ń sábà wo hadith yìí nínú àgbọ́yé tá a bá ń bẹ̀ ni pé ó fi dandan fún mùsùlùmí kó ṣe pé òun ni ó pinlẹ̀ láti máa dá mọ́lẹ́bí pọ̀ kó dẹ̀ máa kọ̀ntínú lórí ẹ̀ ẹ̀rí kọ́ má jà sí wípé yọ́ọ́ máa wò wípé tí wọ́n bá ṣe dáadáa fún mi lèmi máa máa ṣe fún ọ ìkejì òun ni wípé gbogbo iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe kí yẹn sá sí yẹn ní kókó ní ìkíláàsì lórí ẹ̀ ó ṣàfọ̀mọ́ ẹ̀mí ẹ̀ lórí ẹ̀ pé mo ṣe ń torí ọlọ́run ṣé ìmọ̀ ìgbẹ́ nítorí pé wọ́n ṣe fún mi ń ṣe fún ọ tó ṣe ń torí ọlọ́run wọn ẹni tí wọn ṣe fún tó ṣe fún yẹn ọhẹ yìí pé òun òun ní àgbélé dáadáa lọsọ kẹ ah, gbọ́dọ̀ owó lé yẹn náà nígbà tó lọ́wọ́ wá ní kọ́ wà lọ́wọ́ ni mo sì mọ̀ pé kò sí ohun tó fẹ́ẹ́ fi ṣèkó mọ yẹn jẹ́mi ọlọ́ọ̀ ṣe tèmi fọlọ́ wọn fi hàn pé hadith yìí ń kọ́ oúnjẹ oyé wa yìí pé dandan ni ká ní ikhlas ká sàfọ̀mọ́ ẹ̀mí wa bí gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe sọ pé hadith yẹn ti wà yìí pé innamal a'malu bin niyyat gbogbo iṣẹ́ gbogbo ó ní ṣe pẹ̀lá nìyẹn àní eh, tí iṣẹ́ bá da sáníyàn bá da eh, ẹ̀sìn ẹbúlé yẹn máa gbà lórí ẹ̀ waliyadu billahi min dhalik. ìkẹta òun ni pé kò ṣẹ̀tọ́ fún mùsùlùmí kó gé rere tó fẹ́ ṣe fún yẹn nítorí pé wọ́n ṣàì dá sí wọ́n fẹ́ ṣe dáadáa fẹ́nìkan báyìí dá sí sí ọ̀dọ̀ ẹnìyẹn wá nìyẹn wọ́n bá ní mi ṣe mọ́ ẹ̀rí kò ṣẹ̀tọ́ kí mùsùlùmí ṣe bẹ́ẹ̀ nítorí àìdáa tí wọ́n ṣe fún yẹn ẹ̀rí gbogbo eléyìí a sọ dáadáa ah, ẹ jẹ́ ká fi eléyìí náà kún àdéhùn kankan náà lógún eléyìí báàbù fálùmọ̀ yẹ́sìlẹ̀ dàrúhìmì dọ́ọ̀lì ojú ọ̀nà tí ń sọ nípa ọlá tí ń bẹ fún ẹni tó bá da mọ́ lẹ́sí alábòsí òun tó á ṣe dáadáa fún un ẹ̀rí fún un náà jọ tòkè. alábò sí ni ọ bẹẹ bẹ̀tẹ̀ wọn ṣe dáadáa sí ń tiẹ̀ àdìsí yẹn náà gbádùn wọn ni àtọ̀yá lè sí lọ́fà yọ ó tún wà ní sani mọ́ ahmed ó tún wà ní mustadrak lil hakim náà. عن البراء قال جاء عربي فقال يا نبي الله علمني عملا يدخلني يدخلني الجنة قال لئن كنت أبصرت لكنت بقر لقد عرفت المسألة أعطك النسمة وفك الرقبة قال أوليس واحدة قال لا أتك النسمة أتك النسمة أن تنطق النسمة وفك الرقبة أن تعين على رقبة والمنشة الرجول والفي ولا بالرحم فإن لم تثبت ذلك وأم تثبت ذلك وأمر نعم. وكف لسانك إلا بالخير. wọ́n ní eléyìí ń sọ nípa ọlá tí ń bẹ fẹ́ni tí ń da ọmọ lẹ́bí sọ́yà alábòsí pọ̀ òun dẹ̀ ń ṣe dáadáa sí i. wọ́n ní mọ́rìkù ní Ismail wọ́n sọ fún wa yìí pé ayínṣá ọmọ Abdulrahman náà bá wa sọ látọ̀dọ̀ tọ́lá látọ̀dọ̀ Abdulrahman gbọ́n náà áwòṣájà látọ̀dọ̀ àlùbárà ńlá wa òkò kan ló máa dé ọwọ́ nìrìn ànẹ́bí ọlọ́run ẹ́ kọ́ mi nímọ̀ ìmọ̀ mi iṣẹ́ kan tó yẹ pé tí mo bá ṣe yòdì kílò ní ẹlẹ́jẹ̀nà iṣẹ́ yẹn dẹ̀ máa mú mi wà lẹ́jẹ̀nà ẹ́ kọ́ọ̀là àyẹ̀fọ̀sọ́lá wa sọ fún yí pé làyín kúńtà àkọsọ́rùtà lùkùtùbẹ́tà lákọ̀dí àrọ́tà lùmọ̀sálẹ̀tà. ọba jáde kọ dọrọ rẹ dúró síbi tó sọ́ọ́dẹ̀ yìí kò dúró síbẹ̀ pé kò jù bẹ́ẹ̀ náà lọ àlàyé ńlá lọ màá sẹ́rí rẹ̀ sí mi pé kí n máa mẹ́sìn wá lórí ẹ̀yìn àlejò sọ̀tàlá wa ní ọ̀dà ìdáhùn rẹ nìyí o àtìkì nẹ́sẹ̀mẹ̀ ọ̀nì nẹ́sàmọ̀ níbí báyìí yọ padà túmọ̀ rẹ̀ fún wa èké sẹ́rú dọ́mọ sọ́dí sọ ẹrú dọ́mọ wọ́n fún kárọ́tọ̀dà kó o sì tún sàtìlẹ́yìn lórí bó o lẹ́rú ṣe máa dọ́mọ. ṣùgbọ́n lọ́wọ́ ayé pa fẹ́ gbé tùmọ̀ yẹn kalẹ̀ káàkiri sọ́lá ń tó ṣàlàyé ẹ̀ ló fi gbé àwọn sọ̀hábà ẹni dáa máa ń tọrọ ìyọ́nú ọlọ́run ọba fún ni wọ́n. Ọrọ ọba fẹ́ rújú lárúbáwá ni wọn ṣùgbọ́n téèyàn bá wo bá wo ọ̀rọ̀ méjèèjì tá a sọ yìí ọ̀kan ní túmọ̀ rẹ̀. àtìkì nẹ́sàmọ̀ sẹ́rú dọmọ wọ́n fún karọ́kọ̀bà kọ́kùn ẹrú kí ni yàtọ̀ sí bẹ́ẹ̀ kò sí yàtọ̀ kẹfà. bẹ́ẹ̀ni àwọn sábẹ́ ọ̀dákẹ́ o. sábà yẹn wá ní àwọn àlẹ́ ìsàtà wáhìdà. kíkẹ́ sọ̀rọ̀ kẹ́nẹ́ ló ń wí lẹ́ẹ̀mejì. ẹrú dọmọ mọ́kùn ẹrú àwọn sọ̀tà pé là lè sọ̀rọ̀ kan náà ọlọ́wọ́ sọ pé àìsí kò nẹ́sàmátì dọmọ ó ní túmọ̀ ni pé à ń tó àti kò nẹ́sàmátà ẹrú tààrà ti pé ọ̀gá ẹ̀ lọ́kàn ní kówó lọ ra ẹrú lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tó tù ú lẹ̀ nítorí ọlọ́run ọlẹ́lẹ́kejì tọ́tọ́ pé fún karọ́kọba ó ní rẹ̀ ni wípé à ń tò yín ní alárọ́kọba kó o ṣàtìlẹ́yìn kó o sì rìn lọ́wọ́ lórí ibò lẹ́rù sì máa dọ̀wọ́. àwọn òṣàlá ni ọ̀rọ̀ yẹn wọn. kí sì ní béèrè tẹ́ni ẹ béèrè ó béèrè yìí pé kọ́ mi níṣẹ́ kan tó yẹ pé tí mo bọ́ọ̀kùn ẹrú sẹ́rú dọ́mọ. ọwọ́ aníṣe kèrèsè kankan náà alùpùpù sàlánsórí àìsíkò nẹ́sẹ̀mẹ́ àǹtò àǹtíkò nẹ́sẹ̀mẹ́ta kó sẹ́rú dọ́mọ. wọ́n fún karọ́kọ́ba òun ni kó sàtìlẹ́yìn lórí bíbọ́ọ̀kùn ẹrú. wàlmánì hàtúrọ̀hù àlmánì hàtúrọ̀hù kò tún wá sọ̀rẹ̀ ọ̀rẹ́ arọ́hùb yẹn ni pé kó o fi ràkúnmí oníwàrà tó pọ̀ kó o fi tọrọ. ẹ arọ́hùb ìtumọ̀ rẹ̀ ní kí ni ọ anẹ́kọ̀tù gaziratu lẹ́bẹ̀ni ràkúnmí tí wàrà rẹ̀ kún kẹ́kẹ́kẹ́ òun ni wọ́n ń pè ní rọ́hùb. ẹ wàlmọ́ní hatu nínú sẹ́tò lè mọ wàlú òun ni kó o mú ràkúnmí tí ọyàn rẹ̀ kún kẹ́kẹ́kẹ́ kó o fi tọrọ wàlífàì aláàbí rahim kó o tún wá sànù mọ̀lẹ́bí fa ìlànà tó fi dàlí tó o bá wà lágbára ilé yẹn fa àmọ̀rò bìlì màrún máa pàṣẹ dáadáa wọn ha anilmọ̀nkàr máa kọ ìbàjẹ́ fa ìlànà tó fi dàlí tó bá tún wà lágbára ilé yẹn ọkọ̀ falisa nẹ́ka ee kó ahọ́n rẹ dúró illa min khairin dáadáa lásán ni kò máa fi sọ. ẹ̀rí wọn ní tá a bá wo hadithi nínú àlàyé tí ń ṣe fún wa àlàyé ọ̀kan náà lọ́wọ́ àlábẹ́rẹ̀ ibi ó wà nínú àwọn iṣẹ́ tó lè ṣe àlùjànnà ní ẹ̀tọ́ fún yẹn ìmáa ṣe dáadáa tó nítumọ̀ àtẹ̀yídá lè mọ̀ sáwọn ọmọlẹ́bí pẹ̀lú kí yẹn ṣàánú wọn kó máa fi dáadáa sí wọn kéèyàn fi ra kún mí díwára rẹ fún kẹ́kẹ́ kéèyàn fi tọrọ kéèyàn bá ti wá lágbára rẹ kó máa pàṣẹ dáadáa ọkọ̀ wà bàjẹ́ tọ́ba tó lágbára ilé yẹn má fa àwọn ẹ̀sọ̀ sọ kú sọ tó bá tiẹ̀ sọ̀rọ̀ kọjá dáadáa tó a dùn báyìí inṣàlá síbèrè bá wa ṣe abèrè. Now, I want... Aleykum salaam tó lọ́wọ́ àkáàtì náà. Jáde. Ọ̀kẹ́. À kìí ṣe kìí ṣe súnà nẹ́rí. Ṣe súnà nẹ́rí. Náà. Náà. Pásọ̀ náà. Sálẹ̀ ìbéèrè tó ní nípa ọ̀rọ̀ الواصل بالمكافي وكافي او ọ̀tàkùrà wọn. a sọ yìí pé àkọ́kọ́ lẹ́ka kọjá ìlọ yé wa yìí pé èyí dàbà ní béèrè ní ti sọ́kọ́ pé ní ọba ṣe dáadáa sí i ọ̀kẹ́ àfi òògùn ẹ̀yin náà ṣe dáadáa sí i tẹ́lẹ̀ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá wá rí ohun tẹ́ lè fi ṣe dáadáa sí ẹ̀gbọ́n fún yíyọ ọlọ́run ọ̀sìn ọlẹ́sìn dáadáa ọ̀sá kó àdìsí ilé ìṣẹ̀lẹ̀ wá sílú bìnnìmùkẹ́ àti a rí i pé dídá mọ̀lẹ́bí pọ̀ àlìhádà wàjibá lẹ́sà wàjibá wájibó mi eh, eh, wájibá islam nínú àwọn dandan ẹ̀sìn ni ṣe pé téèyàn bá ṣe ẹ̀sára ṣàbọ̀ àlè tọ́jú yéésìn débi pa nǹkan fún tọ́wọ́n ní wàlú jẹ́ náà ẹni tí ọ̀bá dá wọn lẹ́bí pọ̀ lóbi jásí pọ́rọ̀ tó wà gbogbo àwọn àhàdìsì tí ọba máa wá àhàdìsì tí wọn àti wáṣí kòkòrò kí yẹn bá wà mọ ẹni tí ò ní wàlú jẹ́ nítorí àìdá mọ́lẹ́bí pọ̀ ni lọ́rọ̀ yẹn ti wáyé pé kì í ṣe ti dídá mọ́lẹ́bí pọ̀ lẹ́nu tó ti pé wọ́n ṣe fún mi màá ṣe fún wọn bẹ́ẹ̀ tá a bá wọ hadithi tá a bá béèrè yẹn hadithi eléyàn òun ní dáadáa ìbínú fẹ́ dọ̀tí téèyàn ti fún yàn wípé ọ̀nà ṣe dáadáa fún yàn lásán tó ti ń sìn hadithi yẹn náà tún sọ fún wa wípé ìwọ náà tún gbìyànjú dáa padà tó ti ń sìn tọ́ọ̀ bá rí ohun tó fi dáa padà wọ́n sọ fún pé jazakallahu khayran ọ̀tàkùrà wọn rárá bí lóò kọ́ wọn ọ̀tàkùrà wọn náà ni wípé gbólóhùn fọ̀kẹ́ àfi òwò yẹn. e <laughs> lè wá rí tí ọba rí lọ́sọ̀ kọ́ sọ pé kí ni ọ jazakumullahu khairan ẹ sì rí i pé eléyìí ní ìsìn kódà ó lè má jẹ mọ́ pé yẹn ó fún yẹn ní nǹkan kankan ìyẹn ìdá mọ̀lẹ́bí pọ̀ yẹn ó lè jẹ́ ziyara nìkan mọ̀rọ̀ bá nìyẹn ti ń kílẹ̀ àbẹ́ bẹ́ẹ̀

pẹ̀lú hadith tó ti wà ńlẹ̀ pé má torí pé kò dáa padà yẹn má torí ẹ̀yìn kò ní ṣe dáadáa sí wallahu a'lam hadith yẹn ọ̀tàn kò rárá rárá. ẹ tún lè fi hadith yẹn bá ẹni tá à ń dàpọ̀ mọ́ tí ó dàpọ̀ mọ́ wa yẹn tún lè fi bá a sọ̀rọ̀. ìjà ọ̀ tó gbọ́ tó ju bí ọlọ́run gan ni. ṣé kí a ẹ̀yẹ bá ṣe dáadáa sí ọ̀sùnmọ́ kejì ọ̀gẹ̀ lọ́sọ̀ ààrẹ gẹ̀ẹ́sì ẹlòmíì ni ó ẹni yìí ti ń pé wọ mọ̀lẹ́bí wọn náà òbí ṣe ń gbìyànjú fún un tó wà nù hadithi ní pé tẹnìkan bá ṣe dáadáa sí yín ẹ wọ́n náà bẹ́ẹ̀ ni ó ṣe ṣe dáadáa padà fún un bẹ́ẹ̀ bá tẹ̀ wárí ohun tẹ́lẹ̀ ṣe dáadáa ẹ sọ pé jazakallahu khairan ọ̀ wá sí kẹ̀kẹ́ nú ẹ̀ ó tún sọ pé kẹ́lómi bọ̀ ọ̀ka hadithi yẹn fún un ṣé ó ti yé bẹ́ẹ̀ àbá tọ̀. Àwọn òbí ẹni tí ẹ bẹ̀rẹ̀ fún ẹ̀ bẹ́ẹ̀ ṣe bí mo ní àwọn tó ṣe àti tó bá fi wọ̀nyẹ òun ní ó lórí ojú ẹni fún wọn láti kó dàgbàgbà rẹ má nà sí i ló dájọ́ tí wọ́n bá ṣàlàyé bí mi. tẹ́nìkan bá bímọ ọ̀pọ̀ sọ́dọ̀ àwọn obìnrin wa láàyè kìí ṣe ọ́ ọ̀pọ̀ kódà gbogbo eléyìí dáhùn yẹ lómi lè sọ pé bá wí ogún bá gbọ́n bá gbọ́n gbọ́n ẹni ó ṣe fún un lòun ó ṣe fún un hàn án lọ wọn tẹ́lómi ọmọ àwìn nìyẹn ká má ṣe bẹ́ẹ̀ o ẹni tọ́ba ẹni tí ọba bímọ tó sì rẹ ni wàá gùn ní nǹkan tọ́ba kan nìyẹn náà tó o bá ní ni o tó o bá ti ní gbọ́ mọ́ kí wọn náà retí bó ṣe fún dáadáa tí ó lè tí òfin níjàdí kọ́ wà lọ́ọ́ tọ́jú aṣọ yẹn gẹ́gẹ́ tọ́lá sọ ọmọ náà wọ́n máa ń bora wọn púpọ̀ jù nke wọn mú mi ìfẹ́ kó lé àbọ̀tẹ̀ fọ́sọ àbí hómọ̀ tó ti tíyẹn bá ní alihamudulilayi tíyẹn ọba dẹ̀ ní kíyẹn pa sí nìyẹn tọ́jú bẹ́ẹ̀ mo rò pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó tẹ̀ wí jẹ́ sákùnmọ́lá ọ̀kẹ́ ọ̀ tọ́lọ́n bá bá padà wá mú dáadáa wá kò tún ṣe é kùn fún ṣùgbọ́n tí ọba ti ṣí sí yẹn yọ̀ǹda ká sọ̀ra ìṣesí yẹn kò sí ìkìláàsù mẹ́ọ̀ ọlọ́wọ́ àìlà ó dàbí yẹn bá padà gbé nǹkan tó tóbi tó bá tún gbé fẹ́ ni tí ó ti tà lọ́rẹ́ rí tẹ́lẹ̀ yẹn pẹ̀lú àníyàn ká iná tí wọ́n bá ń lọ dábẹ́ ń tọ́sẹ̀ bímọ àbí ńgbà tí wọ́n bá ń ṣènáwó gangan nígbà ńgbà tèmi kọ́ ọwọ́ àjẹun lásán ni. ẹ̀yin obìnrin ẹja pàtì ká ní ìkíláàsì ọlọ́wọ́n gbà tẹ̀ wá lọ́wọ́ wa. Àwọn wo àwọn ló ṣe àwọn wo dáadáa dáadáa sí oníwèé kí wọn ẹ gbé wọn máa ń fi bóyá bí ojú ẹni tí ń jáde rẹ ti rẹ ẹni tí ìlú yìí wọn ti bóyá bí kókò wọn bá wọn ti lọ wọn wọn ti yẹ wọn bá gbé dáadáa tó ga ilé ẹni tó lóyún ilé ẹni ìdí òkú yẹn lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà gbé bí ìbílẹ̀ lọ ẹgbẹ́ mi bá àwọn àti sàrẹ́ yẹn fi yẹn gbé ìgbà ẹgbẹ́ pọ̀ kẹ́kẹ́ ní ẹgbẹ́ ìwọ̀n fún ọjọ́.

àbẹ́sí kẹ́sì gbogbo wọn bá lè jìyàn nù balẹ̀ yá kíyàn jẹ́ kí wọ́n lẹ̀ mọ́ wọn. wọn lẹ́yìn yẹn ń ṣẹlẹ̀ ó débi bá nínú àwọn ájá wa àwọn mohad tí wọ́n lọ sóde òkú aláì náà ṣò ẹ mọ̀ pé wájú ta wọn ti máa ń sa àwọn nǹkan bẹ́ẹ̀ wájú ta mẹ́ẹ̀ àwọn máa ń gbàlejò mẹ́ẹ̀ gan wọ́lá náà ṣò jìjà kẹ́yìn pé bòrí yẹn máa kẹlẹ̀ dẹ́ẹ́dẹ́ náà náà tí wọ́n a máa sọ náà ní tí ó fi yé sọba ti wá di pé nǹkan gidi dị ìwọ ni ọmọ atẹlẹ bí aláǹ sọ fún wa wọn ò jẹ̀bi là náà àtìrẹ kún wa dùn níyì ọlọrun ìjà padà rí wa láàjọ máa ṣe dáadáa nínú sì ní padà sí ibú bá fẹ́ kó ni kó tẹ́lẹ̀ ń bá fẹ́ ṣe ìyàwó tẹ́lẹ̀ ń láì yọ wọn tí eléyìí fi ń dọ́gbọ́n pọ̀ ní ìyẹn ni kó ṣùgbọ́n pípọ̀ nù wa èyí tó da yẹn náà ń bò nígbà lára àgbà rẹ̀ náà ni àmọ̀gbà kan lára rẹ̀ ìgbà wọn ń kó mọ́ náà ìbọn ọ̀wá agbọ́n pé ọmọ àlọ́ bí wọ́n ti ṣe kọ́ lálùbáríkà kọ́tẹ́gbẹ́ bájò kò mí eléyìí torí tiẹ̀ náà tún máa jẹ́rìí pé ńbẹ́ńbẹ́ ńgbà wọn ti ṣe kọ́ lálùbáríkà kọ́tẹ́gbẹ́ ọmọ àlọ́ jókòó eléyìí ṣùgbọ́n orí pọ́kọ̀ àbí kó kawó fún àbí kó gbé sí ìdánikẹ́ bá ń gbé fún ìyá ọmọ àbẹ́ ti gẹ̀ẹ́sì tó bóyá ọmọ àbúrò ìyá rẹ ni àbábúrò bàbá rẹ yóò sọ fún wọn á lọ gbé dáa mo máa rí dáa abẹ́ wa ó yí pọ̀ ewu owó dáa fà gbé wa èyí táwọn máa ń ṣe ń tiwọn nínú iná bá rí màkì níjọ́ tó bá di oní ti àmàlà òkú kẹ̀kẹ́ ni ní kéésì yẹn wò dẹ̀ níbí ṣùgbọ́n pípọ̀ wa àyè ṣe ń bi ti dáadáa yẹn ẹja ṣe ń di ká yọjú síbi èyí tó bá da yẹn náà lọ́wọ́ fún wa lọ́wọ́ ẹlòmínà fẹ́ yọjú kò ní ní ọlọ́wọ́ fún wa. kéèyàn má ya ẹni tó ya jẹnẹrétọ̀ tọ́lọ̀ ń fi ń plé orin kéèyàn má ya nítorí pé ìyẹn náà ti kó sí abẹ́ ẹ̀dá àwọn alàlẹ́ ìsìnà ọ̀rẹ́ wọn ti wá ìyẹn náà ti ṣe ìkúnlọ́wọ́ lórí ẹ̀sìn àti ìtayẹnu àlàsọ́lọ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin òbéèrè ni tó ti yẹ má ya ẹni tí bá dẹ̀ ń lo nǹkan yẹn lòkulò kéèyàn sọ fún tó ti yẹ kéèyàn sọ fún ó lè yẹn lè jẹ́ òye pé torí ẹ̀ mo lè má fọ́n torí ní lówó ti ń fìrà mí ìyẹn ò jẹ́ òye bẹ́ẹ̀ náà táwọn obìnrin oníbèrè ni wàhálẹ́kùn sọlá ẹ wí dáadáa. ẹni fámílì ọ̀wà lọ àbóhùn ni ọ̀wà fámílì lọ. ọ̀wà fámílì ń gbà tó fẹ́ ṣe ìyàwó. alimohim ń bò ti ṣe ìyàwó tán ọ̀wà fámílì mọ́ wàláhì kọ̀dá o ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ yìí kàn wá o gbogbo àwa adájọ́ kọ ìyàwó ẹ jẹ́ ká ní táìmù tá a máa sọ fún àwọn ẹlẹ́hàá wa a gbọ́dọ̀ pọnmi tẹ́ ká dodò rú o. nígbà èmi ti ré kọjá afárá ẹni ẹyin tó kù ní ẹ múra má ṣe bẹ́ẹ̀ wà wá ti gòkè odò káfárá ó tó já ẹyin tó kù ní ẹ múra orin kórin ni kì í sorin tí mùsùlùmí máa ń pa ọ. tá a bá ti fẹ́ yàwó tẹ kódà àwọn obìnrin yẹn ò ní fẹ́ lọ o lóòótọ́ àwọn òbí wọn ọmọ wọn ò ní mọ̀ pé a máa ń wí fún wọn níjọ́ yá wọn fẹ́ kọ yọjú sílé yín lọ kí wọn bàbá sì fẹ́ kájọ lọ ni wọn èyí dáhùn lọ́pọ̀lọpọ̀ gbà ìjà máa rán wọn létí tẹ bá ti awó sùn kọfẹ máa ṣe sàkọrùn kọfẹ sì ti dáhùn kọfẹ fẹ yá ẹlẹ́yà ilé ń yá tọ́ kọ́bàjà ti pa pọnmi tí a padà sí kíni adódò rú lè wo ọlọ́run ọba àlekẹ́ lákọ́sà ni wọ́n. ẹni àná.